الرحمن الرحيم للفقراء الذين أسروا في سبيل الله لا يستطيعون ضربا في الأرض لا يستطيعون ضربا في الأرض يحسن أكثرهم الجاهل أغنياء من التعفف تعرفهم بسيماهم لا يسألون الناس إلحافا وما تنفقوا من خير فإن الله به عليم الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون بسم الله الرحمن الرحيم الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون يمحق الله الربا ويؤدي الصدقات والله لا يحب كل كفار أثيم إن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون بسم الله الرحمن الرحيم للفقراء الذين أحصروا في سبيل الله لا يستطيعون ضربا في الأرض لا يستطيعون ضربا في الأرض يحسبهم الجاهل أغنياء من التعفف تعرفهم بسيماهم لا يسألون الناس إلحافا وما تنفقوا من خير فإن الله به عليم بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد بسي أبدنا نقدم التفسير من الآيات وصلتي أمي مصر بابا كلوفا كلوفا سيايا في سقالة إنك مثلا نكون أو أو وفق لنا ميت اليوم اهل الصفان او كان في هجره تبع النبي صلى الله عليه وسلم النبي تمرد في مدينه وزفيرو ما هو في جوكو كان قال النبي محمد صلى الله عليه وسلم كان بعد بين كان في النبي صدقه ما صلى الله عليه وسلم ومن بيوفي ما تسمع انك ما درس دعوة فدعا النبي اعتفاء بما صلى الله عليه وسلم وكنجة صدقة وكنجة صلاة ويأتي هدية بني أبنبان النبي يودي أنه من به أبنه من دعوة انك مدى يوكو رفسي انك مدى يوكو so عند أنك تعمل تقول ماني أنا فاتي ما استكمل so 400 ثم 400 ثم 400 بفوندر عشان كان فوندر آه، كان ثم 400 ọjọ́ lọ àwọn ọ̀dọ́ so àwọn ẹ̀ ńlá ni ayẹ́sàkà àgbẹ̀rẹ̀ náà fún ẹgbẹ́ sẹ́gbẹ́ nílẹ̀ ayé so táwọn ẹ̀ máa sàn àtúnbẹ̀ èyí dàbí parí ayé àti pé ìjọba ń sọ pé wà lọ́wọ́ بكل شيء عليم وما تنفقوا من خير فإن الله به عليم إذا تقلت ورانا وما ضعنا يطلع فبدأي من كان عليا بيان بس النو أما سيدنو تو أنتم تلين نمقوا أنتم تلين أنتم تلين أنتم تلين أنتم تلين أنتم تلين الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون àwọn tí wọ́n náwó sójú àtọ́nà ọba àlọ́ nípa owó níná sójú àtọ́nà ọba pọ̀ níbi àwọn ayáàjẹ́ inú sọ́tọ̀ dọ́kọ́rọ̀ níbi olóyìn tí ń túmọ̀ sínú yìí pé istanbul kátà owó níná ohun tí wọ́n bá ti sọ lọ́jọ́ àtọ́nà ọba ọgọ́ gbọ́dọ̀ jù náà jihad jihad ò lè ṣeéṣe láì pèpéà preparation lè ṣeéṣe láì náwó láì náwó síbẹ̀ so bẹ́ẹ̀ náà ni owó tí ń jẹ ojú ọ̀nà ọlọ́run ọba owó tí ń jẹ tọ́lọ́run ọba kọ́mọ́sáfí kọ́mọ́sá ìkọ́lé kéwú so bẹ́ẹ̀ náà ni gbogbo tí mùsùlùmí máa ń ṣe àbí bùkátà sí tí wọ́n mú jẹ́ràn lọ́wọ́ fún wọn lórí ẹ̀sìn wọn lọ́pìlẹ̀ ẹ̀sìn sí wọn bó ti tọ́ bó ti yẹ nígbà mùsùlùmí náà nẹ́bí Muhammad sallallahu alaihi wasallam ni wọ́n fi ní rí ìdílọ́wọ́ látọ̀dọ̀ àwọn ẹlẹ́sìn míì àbí táwọn ẹlẹ́sìn lọ́ọ́ fi ní ọjà wọn lógun lórí ẹ̀sìn wọn ó jẹ́ wọn náà bẹ́ẹ̀ náà nìyàwó lórí àwọn ìṣàn bùkátà owó tí ò sí lọ́wọ́ àwọn àbí téèyàn wọ̀ ní ní bí àwọn opó bí àwọn ọmọ òrukàn bí àwọn aláìní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ọ̀dàrin ọlọ́run àtàkùn ọ̀dàrin ká máa náwó sójú àwọn tọ́lọ́run àbá sùkánù àtàlá àlàbẹ́ni àwọn tàkùn ọ̀dàrin máa lọ́n bílẹ̀lì wà nàá ká máa ná wọn ná lásán wọn ná lóru aláwọ̀ àpọ̀ bí wọ́n ti ń náwó lásán bẹ́ẹ̀ ni wọ́n ná lóru àwọn kan ọ̀sán àwọn ọ̀nà tiwọn àwọn kan ná tiwọn lóru àbẹ́ni tí ń ná bí sẹ́ni ná lásán bẹ́ẹ̀ ni ná lóru àwọn kan ná tiwọn ní. ìnápamọ́ láyé ṣàfihàn àwọn kan lè fẹ́ kí wọ́n ná tiwọn tí wọ́n fi ń ṣàfihàn yẹn pé tí wọ́n ná ní tètè tí wọ́n ná nínú tí ń hàn sáwọn ẹlòmíì so ọjà náà kò sí tó takò ṣẹ̀ríà tí ìkíláàsì bá ti wà tí ìkíláàsì bá ti wà tó ń tàn án báyìí tó bá ṣe tó tọ́ láwọn bá kò sí nǹkan tó sọ pé kò tọ́ ó tọ́ bó tiẹ̀ jẹ́ pé mo bẹ́ẹ̀ bí ra ṣe tọ́ ní ọ̀yà ó jẹ́ pé kéèyàn ṣe secret play náà ló dáa jù fáwọn kàtà tó sọ dípẹ́ láwọn tó pé fáyín tó kó hà tó tó hà tó kọ́lá fànífà lọ́wọ́ fẹ́ rò lákò tí ẹ bá ṣe èrè náà nígbà táyà tó kọ́ lọ́lọ́lá jù lọ́dà jù náà ṣùgbọ́n tó bá ṣe láṣẹ hàn tó ná lánàá hàn tó ní ìkíláàsì kò rán jẹ́ káwọn pé tó ṣe ó dáa òun náà dáa ọlọ́run sì gbà tó bá ní ìkíláàsì pẹ̀lú àná àwọn tí wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ sọ àwọn àyà yìí wọ́n ní ọ̀sọ̀ kalẹ̀ àwọn ní wọ́n fi àpẹnu padà pé kí ló fàtọ̀ ọ̀sọ̀ kalẹ̀ níbi sábà nàzọ́ọ̀lù àyà. alimam dahak wọ́n dọ́ra sọ́dọ̀ asahabi bẹ̀lẹ̀ abdullahi bin abbas wípé àyà yìí sọ̀kalẹ̀ ẹ̀mí nípasẹ̀ sẹ́yìn ali rọ́jọ́lá àná orí àyà tó ṣíwájú so ọsọ pé àǹtí wọn náwó sọ́dọ̀ àwọn tọ́lọ́wọ́n bá fáwọn tó yẹ pé wọ́n ṣẹlẹ̀ àwọn mọ́lé láti máa ṣe tọ́lọ́wọ́n àwọn mọ̀hàjírò business àbí tó yẹ pé jihad tí wọ́n ṣe kò jẹ́ kí business àwọn tí wọ́n náwó fún wọn lásán lórí wọ́n صاحبي دليل عبد الله عبد الرحمن بن عوف قال لأن أنا هو لا اي بس لا فلا نسواجه ما تصدق نعم. أنا صدقه عندي لاني أكوكو افا so سيدنا علي رضي الله عنه àwọn ọ̀lẹ́lẹ́ náà tí wọ́n ní wọ́n ná wọ́n kò سو so wọ́n jọra sọ́dọ̀ àwọn mọ̀hájà ahàlẹ̀ sọ́fà àwọn mọ̀hájà ahàlẹ̀ sọ́fà wọ́n jọra lóru so wọ́n kàn náà sọ pé àwọn kan sọ pé àyà yìí èyí gan tó sọ̀kalẹ̀ yìí nípasẹ̀ sẹ́dínà lè ní nìkan àlàdé náà fi kọ́ná ọmọ aláhùn lèlè ló wà nàhárí sọ̀rọ̀ wà aláàmìyà wọ́n ní sẹ́dínà dọ̀dọ̀lá wọ́n ní fọ́dìrìhàn dírà mẹ́rin dírà mẹ́rin wọ́n ní wọ́n ní kàdé sàrà lọ́sàn wọn bùkà yẹn sàrà lóru bọ́dí mélòó méjì wọ́n di kẹta ẹnu mẹ́rin wọ́n di sàrà láti pamọ́ wọ́n di kẹrin ṣe sàrà láti hàn mẹ́rin ṣe kìnnì mẹ́rin nílò wọ́n ti náà síbi ìṣètò ọlọ́run àbàtàn mẹ́rin náà wọ́n ni. ونرى بتعطلنا آية في تقريبا الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية بالليل والنهار والنهار سرا وعلانية سرا وعلانية عندنا حديثي nípa pé ó sọ̀kà ayá ìsọ̀kalẹ̀ ní ìtòrí sẹ́ẹ̀dì nàálì nígbà tí wọ́n náwó jọ́nsẹ̀ náà yìí so àwọn onímọ̀ sọ pé hadith yẹn fẹsẹ̀ múlẹ̀ hadith yẹn kò fẹsẹ̀ múlẹ̀ الحمل في في في هذا الحديث حديث هذا حديث على عبد الوهاب ويليام جنسون عبد الوهاب سيدنا علي سؤال ان في اولاد سؤال مقام عمي سقوي اي اي اصل خالي سابق نزول اي اي توفى ان توفى تزد خالي هنا ني اين كنتون نو هنا لاسا هنا ينون يعني صحابة نجد الله عليها جنين غير مسمى ما داقوا لي ما في داقوا عليه

للجميع الذين يثقون في سبيل الله بالليل والنهار بالليل والنهار سرا وعلانية هاي ثقلة سكو دعاء وإن شاء الله أنه سجن تنوى باشينو هاي تو تنوى بانيكا لاسا لورو كما سيدة سنة به نانا قاما سنة سنة نانا هان ẹnìkan nípa ní ojú olúkà báyìí papọ̀ lára ẹni o àbí àwọn kan àwọn náà tí wọ́n dáta ni o àwọn kan náà tí wọ́n lórí o àwọn kan náà tí wọ́n ní pamọ́ ni o àwọn kan náà tí wọ́n hàn ni o òjò náà lọ́wọ́ nu àyà so wọ́n ní àyà yìí so ó wà á mọ̀ fún ojú wọn èyí tó tẹ̀wọ̀n nìyẹn èyí tó tẹ̀wọ̀n nìyẹn nígbà tó jẹ́ pé kò sí hadith tí ó lọ́wọ́ sọ̀hẹ́ tó lálẹ́ àti à tí ó lè ṣe tààyè nù tí ó sọ pé sábà nìjọ ntọ́fà tó ti sọ̀kalẹ̀ ẹni báyìí èyí tí wọ́n nípa kọ̀lífà kẹrin alikọ̀lífà tó rọ́ ṣe fún àdéhùn àdéhùn àdéhùn ọ̀dọ́rọ̀ àwọn afẹ́ sọ̀hábà tó ọ̀dọ́ wọn náà ń kò fẹsẹ̀ múlẹ̀ so látara bẹ́ẹ̀ so ìkọ́dọ́dọ́ ni àti pé bọ́wá tẹ̀ jẹ́ pé àdéhùn bá wá tọ́wọ́ sọ̀hẹ́ tọ́lá làáfíà ń sọ fún wẹ́sẹ̀ ẹ̀dùn àlè ni o àbí eh, ẹlòmínà ni o tọ́wọ́ fẹsẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀ àyà yìí náà yóò máa kárí odò àwọn sàhábà ní sọ́rí yóò máa eh, kọ́ odò àdéhùn màsínú náà ní torí pé àlẹ́ ẹgbẹ́ tó bí ọmọ mi láfẹ́ láti kóso sàlà ní. àlẹ́ ẹgbẹ́ tó bí ọmọ mi láfẹ́ láti kóso sàlà ní. táyà bá sọ̀kalẹ̀ tó ní pé ní pàṣẹ nìkan nínú àwọn sàhábà náà bí rògbòn náà àlẹ́ àjùmáyìn tí a rí pé ní àdéhùn tó sọ bẹ́ẹ̀ wọ́n fẹsẹ̀ múlẹ̀ so ìdájọ́ rẹ̀ ní ma lọ́wọ́ nìkan ma ìdájọ́ ọ̀kadì gbogbo àná mà ìtumọ̀ فاتي فاهمون ايما انه ايما علوم القرآن اما اكنه اصول الفقه صدف علي ابرات بعموم اللفظ لا بخصوص السبب فلي دولون تو يطان في الدائرة تاعي في هو دولون طوى عام فاتو دولون طوى عام الذين ينفقون اموالهم في سبيل الله بالليل والنهار اي الذين ينفقون اموالهم نعم آه. nǹkan tẹ̀wọ̀n na àwọn kan sọ pé àyà ìsọ̀kalẹ̀ mi nọ̀rọ̀ kẹrin ha á wọ́n kalẹ̀ wọ́n máa ń ná tí wọ́n máa ń tọ́jú ẹsẹ̀ tí wọ́n máa ń di ẹsẹ̀ mọ́lẹ̀ tí wọ́n máa ń rè tí wọ́n máa ń tọ́jú ẹsẹ̀ wọn fún lóúnjẹ láti fi pèpéà fún jihad kalẹ̀ so láti fi pèpéà fún jihad kalẹ̀ wọ́n láwọn èèyàn náà yẹ sọ kalẹ̀ ọ̀dẹ̀ pé tó lórí iṣẹ́ tí wọ́n ṣe iṣẹ́ tó dáa níṣẹ́ tó lọ tó lọ tó lọ tí ọlọ́run fẹ́ràn ni torí pé ààbò ń bẹ fún mùsùlùmí ibi iṣẹ́ tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ ni وأعدوا لهم ما استطعتم من قوة ما استطعتم من قوة ومن رباط الخير ترهبون به عدو الله وعدوكم ọlọ́run ni ẹni ẹ ṣe preparation ẹ máa ṣe preparation fáwọn ọ̀tá ẹ̀yin mùsùlùmí ẹ̀yin tẹ̀ gbọ́ndọ́ pé ká máa ṣe bẹ́ẹ̀ ló ń bẹ́ẹ̀ tọ́wọ́ ńlá dára ní pẹ̀ka a má jòkó tẹ́tẹ́lẹ́ so òun tàbá ni ọ̀mí ọ̀rẹ́ bá tó fẹ́ àti ìmọ̀ dẹ́símálẹ̀ máa tọ́jú ọ̀sẹ̀ kọ́ máa tọ́jú ẹ̀sìn kọ́ máa ṣe ọ̀dẹ̀ kọ́ máa dẹ́málẹ̀ máa ṣe ṣe ọ̀sọ̀ ẹ̀sìn torí ẹni tí wọ́n fi ń jáde nígbà wọn náà wọn náà ní ẹ̀sìn ládàá pé ẹ̀sìn ní ẹranko tó lè sáré jù so tó sì lè tí wọ́n sì máa fi ń ṣe alkaru alfar wọ́n máa fi ń dètè lórí ní ní ìrògùn wọ́n máa fi ń lọ wájú lẹ́yìn so tó tún lè fi mú tún ara mú so látara bẹ́ẹ̀ wọn ní àwọn ẹni tí wọ́n máa ń tọ́jú ẹsẹ̀ wọn pé pẹ́ẹ́sì tí wọ́n máa ń tọ́jú ẹ bẹ́ẹ̀ òun náà ní ayé sọ̀kàrà torí wọn so ṣùgbọ́n ká tá a sọ níbi ọ̀rọ̀ kẹta oní ọ̀rọ̀ àwọn tí wọ́n sọ ọ̀rọ̀ kẹta tá a sọ pé àwọn onímọ̀ ọ̀nùsẹ̀wọ̀. ẹ eh, hadith wa nípa ẹni tí wọ́n ń ṣe sẹ́lá tó tóbi báyìí tó tóbi báyìí yẹn eh, ló ṣe wá ní sahih anábìsẹ̀ pé sọ́lá lọ́sàn yẹn ní pé ẹni tí ń tọ́jú ẹ̀sìn tí wọ́n fún lóúnjẹ tí wọ́n lè tún ṣe ọbẹ̀ fún àti prepare fún jihad anabi sọ pé sallallahu alayhi wa sallam man ihtabasa faratan fi sabilillahi imanan billahi wa tasdiqan biwa'dihi فإن شبعه وريه وبوله وروثه وروثه في ميزانه يوم القيامة أو كما قال صلى الله عليه وسلم حديث عن صحيح النبي صلى الله عليه وسلم أنت بعد جاسم عليه تن فندون تن فندون جاه تن فندون جاه فندون ń tọ́jú ẹ̀ bí sí ní àjáyé ní ti ẹ̀ ní ti ìlẹ́lẹ̀ ẹ̀ ń ṣe ọjọ́ ẹ̀ bí sí ń tọ́ ọdún ẹ̀ ní ti ẹ̀ ń sẹ́bẹ̀tì ń pè mí odò tí ó ṣe sí so ọjà tí ń fún tí ń fún lọ́jà àjẹyó sàyẹn náà ṣe bá àhò bí ṣe ń yọ látara ọjà tí ń fún wàrí ìyàhò àti bí ṣe ń rẹ̀ ń jẹ látara ẹni tí ń fún wà báwo làhò àti tọ̀ tí ń tọ̀ tọ́ba tí ń tọ̀ tẹ́sí ń tọ̀ látara pé tọ́ba mú tọ́ba ṣe tọ́ba yóò sàtọ̀ bí èèyàn náà ni wà rọ́ọ̀fàhò àti ìbẹ́tí yàn látara pé tọ́ba jẹun tí ó tó bá ṣe bẹ́ẹ̀ wọ́n tún kiri ní àwọn tọ́jú ẹ̀ ń ṣe fífún wọn bí a ti bá ti ṣe nǹkan ọ̀sìn ń lọ káwọn ara tí wọ́n máa mójútó nù wọ́n pèpè ilé tiẹ̀ fún ibi tí wọ́n wà wọ́n máa ń sẹ́gbọ́n àwọn àti pèpè àti ọmọ àwọn ibi tí wọ́n wà tó máa á ti kú tí bá ń yàgbẹ́ tí bá ń tọ̀ kí wọ́n á fi lè rárá ẹran làwọn ẹran ni wọ́n ṣùgbọ́n àwọn náà ní òye tiwọn so tí wọ́n máa kí ibẹ̀ yẹn wọ́n máa ṣe ojú ẹ̀ inú nǹkan náà máa dùn dábàá náà máa dùn ẹja ń ṣe báyìí nípa ẹ̀sìn fún tí ń ṣe báyìí fẹ́sìn tó sọ mọ́lá wọ́n ti fi prepare fún jihad anábì sọ pé sọlọ sọ bí ọdún tí ń ṣe yóò máa nù mí zánà sànàtì yóò máa nù sùn wọn dáadáa rẹ yóò bá nù sùn wọn dáadáa lọ́jọ́ kìyàmù Allahu akbar wàlá yóò tó mọ́lá bùkà àhàdà sábò sí lọ́dọ̀ náà níbi ọ̀rọ̀ náà bàrà náà ẹ̀sán kankan tí wọ́n ṣe ń dáadáa kò ní dínkù àbí tẹ́wà tó ń lé àfọ́dúnrán mi náà láti ṣàánú ọ̀tẹ̀rẹ̀ so látara bẹ́ẹ̀ àwọn tí wọ́n adé sí àwọn tó ń ṣẹlẹ̀ nù adé sí wàá nù sàìhẹ́yìn oníwèé táwọn oníwèé ti ṣẹlẹ̀ nù tafsir níbi tafsir tó yẹ pé kò sí nù sàìhẹ́yìn ọ̀rọ̀ àwọn bẹ́ẹ̀ láàrin onímọ̀ nípa sánàdẹ̀ àti ẹ̀kọ́ wọn ní mọ̀ nílẹ̀ pé mo jọ́ tó tó jọ wa ọ̀pọ̀nà tó jọ wa ó jẹ́ kó wọ́n lè kó lálàáfíà náà adé sí fíhẹ̀ ó ní ètò àwọn sàìhẹ́yìn yìí fíhẹ̀ ó ní àtàwọn záàdì so ó ti tó láti ṣẹlẹ̀ níbi mọ́ṣáláyé so àyàn àmàkàn so ọ̀rọ̀ yìí pé àwọn tí wọ́n tí àyà sọ̀kalẹ̀ torí wọn sọ̀kalẹ̀ àmàtà so sọ̀kalẹ̀ lórí torí àyà tó àhàdì tó sọ nípa ọlá tí ń gbà sáyẹn tí ń ṣẹ̀sìn mẹ́lẹ̀ ní ṣọ̀dọ̀ tí ń tọ́jú ní láti fún jihadi kò sọ pé báyà yìí wá sọ̀kalẹ̀ sí pé a fanaza sí hadith àyà tó dá fi ha ọ̀la ara kò sí fún ìtọ́jú ẹ̀sìn tí ó jẹ èrè ìtírẹ́nì ẹ̀ láti pípa fún jihad a jẹ pé lọ́ọ̀ jẹ́ pé sísá bílẹ̀ náà ti tẹ́lẹ̀ wá ti dákọ̀ ẹ̀ akpọ̀rọ̀ náà yàn sọ̀rọ̀ ìlà al-jihad ìṣe àwọn ọ̀dọ́ síbẹ̀ ní pé jihad so kọ́lá bí ọba tí wọ́n ní tùmọ̀ ní wọ́n fi wá sọ ọ́ léyìí ṣùgbọ́n ká sọ pé ká sọ pé ayé àti wà á mà táwọn onímọ̀ ní sọ ní tọ̀síọ̀ ìpè ọwà á mà so ìdájọ́ rẹ̀ kárí gbogbo so gbogbo àwọn àmìràn yẹn yẹn látàrí àwọn sàhábà náà lórí gbọ́dọ̀ anájúmọ̀ tó ti lẹ́nu tí ọ̀rọ̀ ń bẹ̀yìn ó jẹ́ mùsùlùmí bẹ̀yìn so bàbá sì ti sọ bẹ́ẹ̀ òun lọ́wọ́ ọlájú ló dàjù torí pé ní bàbá sọ bẹ́ẹ̀ ló da àwọn ọ̀rọ̀ tó ń kálukú wọn sọ ọ́ ti kó sínú so ó dájú ká sọ pé ọ̀rọ̀ nǹkan lọ́wọ́ sí kí n lọ tẹ̀wọ̀n lọ ọ̀rọ̀ nǹkan tẹ̀wọ̀n lọ lè kọ́ àìdá fún pírísìpà kan fún wọ́n píríncípù kan lọ́dọ̀ àwọn onímọ̀ nípa ẹ̀fẹ̀kẹ́yà i'malul kalami awla min ihmalihi ìlú ọ̀rọ̀ kí n ò lo ọ̀rọ̀ kò sí yé sí àwọn abáláwọn sí àwọn gbà lọ ó lọ́lá ó sì ó sì dà ju ká sọ pé ká sí ihmal ẹ̀ lọ kò sí yé bàtà bá sọ pé àyà yìí wà á mà ó ti kọ́ ọdọ yìí sínú tí ò sí kẹtọ yọ lẹ́nu ó ẹ̀rí kan pàtó tí ó jẹ́ mọ̀rọ̀ jíhù sọ tó wá rí pé ọ̀rọ̀ bá wá tó wá tó wá mọ̀rọ̀ jíhù tí ó sì jẹ́ pé kọ̀ọ̀rọ̀ nù kí wọ́n ṣe jẹ́ mọ̀ kọ̀ọ̀rọ̀ nù kí wọ́n papọ̀ kí wọ́n lọ àwọn ọ̀rọ̀ papọ̀ nígbà àwọn àyètọ́ bá ń bẹ̀ sọ mọ́sálà mi nìyẹn sọ wọ́n mọ̀ lọ sí ìtàlùjíhù náà nígbà ọ̀nà táwọn onímọ̀ máa ń tọ̀ níbi ìkan báyìí títí àbùdó àṣẹlẹ̀ ah, ṣùgbọ́n kò sí ẹ̀ ń mọ́sálà yìí láti ṣàkà kékeré wọn sí kí wọ́n lo kí wọ́n sọ̀rọ̀ sí ọ̀rọ̀ pé ayé ayé wà á mọ̀ òun ló dájú orúkọ gbogbo àwọn ọ̀rọ̀ sínú so ó kọ́ gbogbo àwọn ọ̀rọ̀ sínú kejì dẹ́ kò sí èyí ata tí wọ́n tàdà nù bẹ́ẹ̀ àti pé fúnbà mọ̀kọ́ ìdá yẹn náà ọlọ́run balaba tó ní náà ẹni tí ń tọ́jú ẹsẹ̀ tó ṣe ọjọ́ ìwádìí sí wájú tọ́jú sí wájú tí sọ nípa adákan àbẹ ẹ̀sẹ̀ sí lẹ́lẹ̀ fún lọ́jọ́ kìlámà ó ti kó sínú ẹ̀ ẹni tí ń ná tó lówó tí ń wọ́n máa sọ pé lọ́dún pé sẹ́yìn náà lẹ́nà lọ́sàn án ọtí wọ́n ti wọ́n náà nígbà ẹlòmínà lọ́sàn án náà sábà ọtí wọ́n lórí ẹtí wọ́n náà ọ̀nà àbàrà tó mímọ́. ọlọ́wọ́n sọ pé ọ̀là kọ́ọ̀kùn àlẹ́hùn fọláhùn ájúròhùn ńlẹ̀ rọ́bìn ẹ̀sán wọn bẹ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọba ní ọ̀sán ẹ̀sán wọn kò sẹ́lómi tó lè sàn án lẹ́sàn àfọlọ́run ẹ̀sán wọn ṣe فأجرهم عند ربهم فأجرهم عند ربهم أسهم ودلهم بعد كلوا لكننا أنتم أسهم وسلا ده نكمل هي أرى يقولوا كي ما شجعت الطلاق وكذا قد أنا ما فينا شجعت الطلاق بعد الطلاق بعد طول الشفا iná ló ṣe kínní ní ọ̀sẹ̀ ẹ̀lẹ́sàn tó bá ti sàn ẹlẹ́sàn pẹ̀lú ọlá rẹ̀ ẹ̀sán ẹ̀sán dọ̀rọ̀ dọ̀rọ̀ ni tó dọ̀rọ̀ ni ẹ̀sán tí ó dọ̀rọ̀ sámú ni ọlọ́run bẹ̀sẹ̀ dọ̀rọ̀ tó ọdún ṣe dọ̀rọ̀ tó ọdún ṣe kẹnu tó ọdún ṣe tóbi tó dọ̀rọ̀ náà bá torí pé máa ń dàkùn yẹn fàdà máa ń dàlọ ẹ̀bá ọlọ́run àbá ni tí máa bẹ lọ́dọ̀ àwọn èèyàn yọ̀tọ̀ tí máa bẹ lọ́dọ̀ ọlọ́run àbá nìkan lọ́sẹ̀ kìíní ní ọ̀sẹ̀ kù sànù láìlábẹ́ tó látara bẹ́ẹ̀ gbogbo tí wọ́n bá ṣe pé kìíní ọlọ́run àní ẹ̀sán fàájù hàn ẹ̀ dàrọ̀ bìhìn ọdún lọ́wọ́ ọlọ́run àmọ́ tó lè ṣe wọn lẹ́sàn nílẹ̀ ayé ṣan tó kú látara sọ pé ẹ̀sán tẹ́ ẹ̀sán àkèyàmà náà ní ọjà sí àdìjẹ́ náà bí irú mẹ́ta lọ wọn ju mizan hasan dama bóyá náà ní ọkọta àbí tí mizan tí ọsùnwọn ṣẹlẹ àdá wọn fi lẹ tóbi tẹmọ ju tabulu lọ kọlọ kó kó kó kó rọjá ha kàtó wọ́n lẹ́sàn wọ́n lẹ́sàn فلهم àjọyọ̀ ní ìjà rọ̀bì wọ́n lẹ́sàn wọ́n dọ́lọ́wọ́ àbá wọn ẹni tí bá náwó tó wá sí ọbẹ̀ kọ́mọ̀jọ́ kàrùn lọ́kọ́mọ̀jọ́ nù nga wọ́n máa ṣe tó tọ́lọ́ àbá lọ torí ẹ̀sán rẹ̀ ṣe kí ni kọ́dà bá tó ń lọ sí ibi tó yẹ pé wọn ò má wọn ò kákún wọn ò ṣe kóso wọn ò pé kìnnì kan kò tí fàlàfún àjọyọ̀ ní ìjà ọlọ́run ní ẹ̀sán wọn ọ̀dọ́ ọlọ́run bá lọ́wọ́ wọ́n láfọ́ fún ọ̀rẹ́ hàn wọ́n láhùn ìhànà bẹ́ẹ̀ ni wọn ò ní payà kò sí pàrọ̀ lórí wọn kò sí pàrọ̀ lórí wọn ìyẹn ni kò ní payà ń tán lè bá pé ẹ eh, lọ́wọ́ wá lọ́wọ́ kìí àmọ̀ yìí lọ́wọ́ wá ní lọ́wọ́ lọ́wọ́ ó ti rí nǹkan báwọn ọjọ́ kẹyìn dáàbò kìí wọ́n lè rò pé àlọ́wọ́ náírà sí ọjà kọ́lọ́ máa gbà ìkan mi lè ti bàjẹ́ tẹ̀wọ̀n nínú àti kọ́lọ́ kọ́lọ́ sàmì ọkọ̀ sàmì wa ṣùgbọ́n àwọn tó bá sí bẹ́ẹ̀ àwọn tó bẹ̀ tí wọ́n na tó tọ́ náà sí ọjà ọlọ́run ọba ọba tó pé máa àná ẹ̀gbọ́rò yìí ọlọ́run sọ pé ọlọ́kọ̀ fún àlehìn kò sí páyà nǹkan ọ̀lọ́lẹ̀ bá wọn ní páyà nǹkan ọ̀lọ́lẹ̀ bá lè dẹ́ kẹ́yà mọ́ ọlọ́run fún aláàbálẹ̀ ọlọ́run sọ pé ọ̀hún mi fásitì yá ọ̀hún mi ní fásitì ìyá ọmọ ìdẹ ìyá ọmọ ìdẹ àmì náà ẹ bọ́ lọ sọ nípa àwọn onílò òdodo wọn lọ kó ṣe wá bẹ́ẹ̀ so wọn ní fọkànbalẹ̀ níbi ìpáyà ọjọ́ tí wọn náà yẹn yìí wàhálà àhùn ìyàgbẹ́nu wọn ò sì ní gbanújẹ́ níbi tí wọ́n filẹ̀ ẹ lọ làwọn lọ yìí lókè àtàwọn filẹ̀ fáwọn ọmọ báwọn ò sì ní jà wọn ò sì ní jà lómọ àwọn lójú báwọn làwọn èèyàn sì ní gbàwọn làwọn èèyàn sì ní gbàgbà kálọ́ wọn àwọn ò sì ní àwọn kọsẹ̀ ń sọ pé àwọn lẹ́tọ̀ọ́ sí ogun tó ń sí lẹ́tọ̀ọ́ sí àyíbá àwọn òṣèlú dàkúdà lẹ́yìn àwọn tí wọ́n sì gbìyànjú tí wọ́n sì kí wọ́n láyé nínú tọ́lá ọdún sàn án lẹ́sàn náà nìyẹn wọn ò ní banújẹ́ lórí ìyàwó tí wọ́n sílẹ̀ tọ́lá bá ń ti wọn sí ikú wọn síwájú wọn ò ní banújẹ́ lórí àbí tí wọ́n sílẹ̀ tọ́lá bá ń ti ikú wọn síwájú wọn ò ní banújẹ́ lórí àwọn ọmọ tí wọ́n sílẹ̀ bá síwájú àwọn ọmọ wọn ò ní banújẹ́ lórí dúkà tí wọ́n sílẹ̀

sọ̀rọ̀ tí wọ́n fi máa fi rojú ọlọ́run àbá wọn náà kẹ́ mọ́ náà sọ́jọ́ ọ̀dọ́ sọ́jọ́ ọlọ́run àbá ṣùgbọ́n kọjọ́ tó tọ́lọ́ tọ́lọ́ ti sọ̀rọ̀ so òṣìṣẹ́ tí wọ́n á lè náwó torí pé nígbà tó pé kò sí kò sí àkókò kan láàrin ọ̀sán àtòru àkókò náà ni àkókò tí ọjọ́ kan àkókò tí ń bẹ lọ́jọ́ kan náà ni ọ̀sán àtòru náà sọ̀rọ̀ tí wọ́n fi pé kò sáàkùkọ̀ tí wọ́n lè náwó ní ní ike ọjọ́ èèyàn lè nà ní àkókò àárọ̀ àkókò àárọ̀ ọbẹ̀ lájọ tí alifájọ sadiq bá ti yọ lọ́jọ́ tọ́dọ̀bà lọ́dọ̀ àwọn nínú kí tó wọn fi wọ̀ èèyàn lè lákòókò òru láìgbà tí ọmọ bá ti wọ̀ títí tí alifájọ sadiq bá fi yọ so nígbà tí wọn lè mọ. bẹ́ẹ̀ ni èèyàn lè náwó pamọ́ ẹ má jẹ́ kí wọ́n mọ̀ àbíkọ́ tẹ̀ sẹ́ni kọ́kọ́ ní nǹkan máa tó ti wá àbíkọ́ pẹ́ nìkan lọ́dún náà kọ́ sọ fẹ́ nìkan má ti fẹ́ èèyàn sebenarnya, nana tí ó lánàá hàn bahasa ìkíláàsì bá ti ń bẹ kò mana nǹkan tó bá ti bahasa náà bá nana kalau kau náà tí ọba sí ìkíláàsì yóò bàjẹ́ kọ́lọ́kọ́ sọ ẹ́ bẹ́ yóò bàjẹ́ ìná lánàá pamọ́ yẹn máa ń sábà ràn yàn lọ́wọ́ lórí ìkíláàsì lẹ́yìn náà kò ní jẹ́ kí ẹ̀yìn ẹ̀yìn ọ̀pọ̀ jẹ́ pé ẹ̀yìn lè kó nǹkan so heh, that na aya yìí ọ̀dọ̀ kan náà lẹ́ka tajú sí. nínú ẹ náà ni àwọn tẹ̀síra àwọn tẹ̀síra àwọn onímọ̀ àwọn celebration tíra àwọn onímọ̀ yóò ní káà kọjú òkú wọn tọ́lá bá tẹ̀lé mi tọ́ ọmọ ṣe mọ́ ọjà rẹ̀ wọ́n ṣàtúnṣe wọ́n ṣe ọjà tó wọ́n sọ fún wa nínú ẹ náà nínú ọmọ náà sọjọ́ ọmọ náà bá nínú náà ni ìgbé dorúfún ajáde sára yẹ ká àfààní kárí kẹsàn-án onímọ̀ Mula nan, ke santa ban sih nan do dewa wan ayah. Mungkin yang sekolah nak kita beli lah. Thank you.

ọlọ́run ọba wọlé tọ́lá ń sọ wa lára nípa ìtànkà tó ṣe léwọ̀ léwa lórí tó jẹ́ pé nínú ẹ̀ṣẹ̀ tó tóbi nínú ẹ̀ṣẹ̀ ńláńlá iná nìkan náà òun náà ni àríbà owó èlé ìfúnyàn ni o àbí ìgbà ni o tó léwu ni ó ládàá débi pé àwọn onímọ̀ mi ni kò ṣẹ̀ṣẹ̀ ńláńláńlá kan tó tún tó. subhanallah kò sẹ́sẹ̀ rárá kan tó tó lẹ́yìn ìṣẹ̀lẹ̀ pẹ̀lú ọlọ́run ọba kọ́lọ́n kọ́ṣọ́ abẹ ìṣekúrú sọ́nà ọba ń rìbá torí torí pé kò sí ẹ̀ṣẹ̀ tí ọlọ́run sọ pé fáwọn níbi harvey mẹ́rin mẹ́rin sórí ẹ̀rọ kọ́ ọlọ́run ọba bá yín jagun tẹ́ ẹ bá fi lẹ̀ ń àfi bí rìbá àfi bí rìbá so nínú àtọ́sọ́lọ́ rẹ̀ àdínà mọ́lẹ́kọ̀ọ́ mọ́lá ọ̀nà sẹ́ni kan á bẹ̀rẹ̀ kọ́ṣọ́ lọ́wọ́ nta kuraani nta kuraani kunfẹ o tun fẹ ka débẹ sọ̀rọ̀ wọn sàn fẹ bá tọrọ yìí nílẹ̀ pé a ah, kò sẹ́sẹ̀ kan wọn sọ pé ẹni tó bá ṣe o náà ṣe náà náà tó yẹ pé fáàrà náà lè hàrùbí rẹ láti gbèrè wá wọn sọ rẹ ọkọ ó léwu ìyẹn ló máa ní mà míì wọn sọ pé ẹ kò ti jẹ ẹ àti ìrìbájú gan kí wọn lọ gbà á lọ́wọ́rọ̀ ọ̀wọ́ bẹ̀ wọ́n lọ́wọ́rọ̀ kọ̀wọ́ bẹ̀. èèyàn wà nù gbọ̀rọ̀ wà yóò fi rájà rìbá yóò fi alàlẹ́ gba rìbá wọn kọ̀ wà àwọn kan náà wọn ní mà lọ síbẹ̀ bó ti pé ní wọn sì wà bá sí o tẹ́pẹ́ gbọ̀rọ̀ wà ìdáfẹ́ dọ̀rọ̀ àwọn ní ọ̀dà àwọn mà ní tó bá sí yẹn tí ṣe ká níwájú yá owó èlé wọn ní ó ti lẹ́tọ̀ọ́ fún un torí pé èèwọ̀ ọlọ́jọ́ mu tẹ́lẹ̀ ṣùgbọ́n lọ́rùúrọ̀ inú nǹkan tó wà yẹn tí ò sì sọ́nà mi fún un ó ti ṣe lẹ́tọ̀ọ́ ó ti ṣe tí ò lẹ́tọ̀ọ́ sí ń gbà yẹn pé rìbá tí ò tó kọ́ lọ lè gbà ó ti ṣe lẹ́tọ̀ọ́ fún un lákòókò yẹn lọ́dì wọn rẹ̀ so ó dàbí ìbí àbùkátà yẹn so that ǹdánkáwọ bí ní ìbá ṣe tó nínú ẹ̀ náà fa ìrú ìyàpẹ̀mí yìí kọfẹ́ sí kọfẹ́ kò sẹ́sẹ̀ tí wọ́n sọ tí àwọn onímọ̀ sọ wípé àbíkan ti ṣe ṣe apẹ́nu pé tí àwọn bá wà ní dọ̀rọ̀ tó bá ṣe àbí pé kò lè ṣe tó bá wà ní dọ̀rọ̀ àfi bí rìbá àfi bí rìbá gbọ́ ẹ̀sẹ̀ tóbi tó náà gbọ́ ẹ̀sẹ̀ tóbi tó náà so kọ́lọ̀ kọ́ṣà náà kọ́ṣà náà kọ́lọ̀ kọ́ṣà náà bẹ́ẹ̀ kọ́lọ̀ wọn jáde fún iṣẹ́ mọ́ ọ̀dọ̀ rìbá o ẹgbẹ́ mùsùlùmí ohun tó ti kó sínú kọ́lọ̀ kọ́ṣà náà kọ́kọ́ ojú kọ́lọ̀ kọ́ṣà náà ojú tiwa náà látara bẹ́ẹ̀ wọ́n padà wá nípa pé rìbá kẹ̀kẹ́ báwọn ní ìdọ̀rọ̀rọ̀ ọ̀gán náà nítorí nítorí ní àṣetò kí ní ìdíjọ́ mẹ́ta so ìdẹ̀yìn tí ìdọ̀rọ̀rọ̀ ẹni tí ìpọ́njú bá mú yá ọwọ́ rìbá ṣé báwo wà ní lónìí tọ́wọ́ sọ nítorí àwọn kẹ́sàn yẹn máa ń wá wọ́n tẹ̀ dànù mí ní inú nàìjíríà bíi bẹ́ẹ̀ ni ní outside náà so that wọ́n kọ́ ṣàánú àkọ́ṣọ́ wọn bẹ́ẹ̀ now ẹ̀ẹ́d tí wọ́n ṣe tàbí ọ̀nà kùránì yìí tí wọ́n fi sọ́tí wọ́n bá a sọ̀rọ̀ wọn kú wọn ayà yìí wọn náà ń tí wọ́n máa ń jẹ rìbá. ní tí wọ́n sì ń fi owó èlé ṣe kéjékéjì jẹ nìkan wọ́n lè fi ra aṣọ wọ́n lè fi kọ́lé wọ́n lè fi ra mọ́tò lè fi ra ṣíìtì wọ́n lè fi ra jet wọ́n lè fi oríṣiríṣi nǹkan àǹfààní wọ́n lè fi ṣe wọ́n lè fi fẹ́ ọ̀rọ̀ wọ́n lè fi ṣe tí ń jẹ tí ń jẹ rìbá wọ́n lè fi ṣe ojú oríṣiríṣi wọ́n lè fi tọ́mọ ọlọ́run ṣọ́ wọn bẹ́ẹ̀. tó ṣùgbọ́n nígbà tó jẹ́ pé gbígba rìbá táwọn èèyàn ń gbà wọn nígbà yẹn táwọn èèyàn ń gbà tí wọ́n máa fi wà lọ sí oríṣiríṣi kan àǹfààní wọn àǹfààní ara wọn ìgbà tó yẹ pé ibi tí ó gbọ́dọ̀ darí sí nínú àyà yìí pé alájọ́ náà yà kó lọ́nà rìbá ó ti yé so wọ́n fi lọ́gídẹ̀ kan tí wọ́n máa ń jẹ rìbá wọ́n ti jẹ tọ́ba jẹ tó jẹ rìbá kí náà pàdé yóò pàdé so ìjẹ náà pàdé kan mo tọ́ba lọ sí náà ìtura jíjẹ náà kí náà ń gbà sí ìrìndẹ́ so bùkátà rẹ̀ náà alájọ́ náà yà kó lọ́nà rìbá àrìbá ní èdè lárúbáwá ní èdè lárúbáwá àrìbá òun náà ni àzìyáàdà kí wọn bá ní rọba rọba azari oyarbo ìyẹn ni pé zad àbí rọba náà rọba náà yarbo owó ṣe kíni owó lékún owó lékún yarbo yarbo màálù owó lékún sọ̀rọ̀ àríbà àwọn ṣàwáìdù wa ní alukuran táwọn pé ìtumọ̀ èdè lárúbáwá ìtumọ̀ rìbá ní èdè lárúbáwá ọ̀nà ni àzíyá dákẹ́kàn lékún nínú ẹ̀ ọlọ́run sọ pé ọmọ àtẹ́tọ́ mìíràn lè yàgbọ́ sí àmúhálì náà sọ̀rọ̀ yàgbọ́ ẹ̀ ń dà lọ́hì. ẹ níta ẹ̀ ń dà lọ́wọ́ àwọn èèyàn tẹ́ ya ràn lọ́wọ́ tẹ́ dọwọ́ tẹ́ sọ pé ẹ yá owó tó wáyá yìí o òun yọ o ṣùgbọ́n ó lè san iye báyìí ni o. àbí bọ́jọ́ bá ti ń sekin sí ọ̀rọ̀ tó lè san ni o tọ́jọ́ bá ti ń fàlá yàrá ẹ̀ ń dàlọ́ ọlọ́run ní kò nílé kò nílé kúnlẹ̀ dùn ọlọ́run ṣáàtù ṣáàtù àrùn ọlọ́run ní kò nílé kíni kò nílé kúnlẹ̀ dùn ọlọ́run ọba ìtumọ̀ kẹ́kẹ́ fàlá yàrá ẹ̀ ń dàlọ́ kò nílé kúnlẹ̀ dùn ọlọ́run ọba النبي صلى الله عليه وسلم في حديث في الإمام البخاري بجد الصحيح من كلام الصحيح وأني مال أن قال قال رسول الله صلى الله عليه وسلم مال الربا إلى قل وإن كثر máàlù rìbá ìlà kullin wa in kasab owó rìbá yẹn ẹni tí ń jẹun rìbá tí ń tó sọ pé rìbá ni fi ń jẹun ọjà ọjà kalẹ̀ nígbà company ni o ọjà kalẹ̀ náà lẹ́gbẹ̀ẹ́ kí náà ni wọ́n máa ń tiẹ̀ pé ọjà kalẹ̀ nígbà pé iléeṣẹ́ ni sọ ṣùgbọ́n wọ́n máa pé ń fún ẹran rìbá tí wọ́n ṣe business nìyẹn àbí ọjà tó kó lè jẹ́ wọ́n ní subhanallah kódà kọjá pé báńkì náà dáadáa ṣe kí ni lọ́wọ́ pé rìbá náà ṣe kí ni bẹ́ẹ̀ anabi sọ pé sọlọ sọ ìlà kólìn yóò máa kéré sí i fàáyín kásòrò báyà gbọ́ pọ̀ lójú àwọn tí wọ́n jẹ́ níbi àti àwọn dọ̀wọ́ ẹ̀dì báyà fàáyín kásòrò báyà gbọ́ pọ̀ lójú wọn báyà bí ń lékún lójú wọn. bẹ́ẹ̀ dẹ́ bó ṣe rí náà nìyẹn bó ṣe rí nìyẹn torí kèébi kèébi sáǹfààní bẹ́ẹ̀ wọn ní màtí wọn fi ṣe wọn bí ṣe kí ní sáǹfààní nìkan náà ti máa wé tẹ́sí máa lóṣù àwọn kan mí ẹ̀rí táìmù kan tẹ́ pé báǹkì àgbáyé wọ́n dàn tẹ́ pé ó tòṣì èèyàn tí tí tí tí tí tí ìfúláṣù bá a tí ìfúláṣù bá a kẹfìrí mi sọ pé ah solution ni tí mo sọ àwọn mùsùlùmí rí ni o ǹgbọ́n ọjà àdó bi ha ọ̀ẹ̀fẹ̀ kọ́nà ti ha àǹfọ̀sọ̀ hàn rọ́lmán wà lówà láhàpọ̀ so that ẹ̀ràn eh, so that ó ṣe rí nìyẹn. هذا من تعمل كلام ده يبان وقشع من قشع فرجع وقشع فرجع وقلبه سبحان الله لا لا nígbà tí ẹlẹmí bí dúkìá ti pọ̀ tó nígbà tí òṣèlú yóò ṣẹjọ́ fi dúkìá fáwọn fámìlì ẹ̀ dúkìá tó padà ṣẹlẹ̀ ẹlẹmí àmì fátímà náà àmà ọ̀pọ̀ṣẹ̀ àmà ọlọ́run fẹ́ ọ́n di ìtàtí lọ́tọ́ ọdún alágbó àwọn ìtàtí ọlọ́run fẹ́ àforíjì wà kó foríjì wọn alábẹ́nà àkóló náà jẹ rí bá láyé àkóló náà láyé يقوم الذي يتخبطه الشيطان من النار كما في الدين بساري ولا جل القيامة تلك كما ما في so kon kalu kuma and mina so zala sa kwe mina ajata yan filun so kalu kuma ma don kalu kuma jide la tara jaja so atin je atin jamu na floran je adas bal kuran selo kon kalu kuma jide sare sare ren jamu yara jide jamu na yóò máa jáde yóò máa yára dìde láti ọjọ́ pẹ̀lú ọba wọn lọ́kọ̀jọ́ sí marshal báwọn ti wá dìde yàtọ̀ báwọn ti ń jáde yàtọ̀ ọlọ́run sọ fún wa pé tí wọ́n yàtọ̀ la yaqumuna illa kama yaqumu alladhi yatakhabbathu ash-shaytanu min an-nas báwọn ti dìde wọ́n dìde nílẹ̀ ni pé ẹni tí èsùn dá ẹ̀yàn tí ń sọ̀rọ̀ ààrẹ tó sùn sàn mọ́lẹ̀ tó ti obìnrin tí ó ti dẹ́rí ẹ̀rú ẹni tí ọ̀pẹ lẹ́rí bí ṣe ń jẹ bẹ́ẹ̀ ní sùúrù bí ṣe dẹ́sẹ̀ sùkánà náà mìíràn náà látara pé làákàyọ̀ sí mọ́ jù náà ti bá orí ẹ̀ ti dàrú kò sí balẹ̀ fún mọ́ ọ̀nà kan ṣọlá ń bẹ́ àtọ́jọ́ àtọ́jọ́ mùsùlùmí ẹni tó wá sọ fẹ́ kúra káyọ̀ wọ́n ní kò ní balẹ̀ mọ́ yorùbá wọ́n ní kò ní balẹ̀ mọ́ ọ̀nà ṣọlá ń bẹ́ يتخبطه تفعل يتفعل يتفعل, يتفعل من الخط الخط الخط أن أصل الخط من دلابا أن الضرب والوقع في غير سواء كما تبص بص كما كما كان قسم من لا يوري كما كسو قسم تبص بص كما ما تنسى كما ما دار كما تمنى كما سوى فلان خبط خبط خط أشواء أنا كما نودن كما سحبنا الضرب والوقع في غير سواء نمبر ناقة خبوط أنا أربعة ناقة خبوط رقمي إيه؟ خبوط يعني يعني ترى بكل شيء بقوائمها في غير التواء سو إن في سجل من كم في غير التواء ما يصير ما يصير ما صدت والعياذ بالله كالذي يتخبطه الشيطان ما يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان النصر ẹni tẹ́sọ̀ bá ń dá máa láti ṣe láti ṣe kékeré máa ń ṣe dé kọ̀ ọ́rọ̀ bí ṣe ń jẹ́ máa ṣubú ẹ̀ máa ṣe máa ṣe ráhùn ráhùn mẹ́lá ni mọ́tà sàrẹ́ kókò gbádùn ká ń dààmú orí òdìdẹ lọ́dẹ orí kọ́lọ̀ kọ́ṣán lọ́sàn ọ̀dọ́ mẹ́kọ́ sáwọn ọmọ ọ̀dà àtàwọn ìyàwó àti fámìlì àti wọn ni wọ́n ti gbé mùsùlùmí. a ló sì rárí fún mi sọ so so eh, mustapha safa mafsus pàdé àbẹ̀dẹ̀là ìyẹn ni pé òye ti dé bá àsábà dènà kò bá dùn mọ́nu ọ̀nà kọ̀ṣọ́ àbẹ̀ ẹ̀dẹ̀ ti yí ọ̀nà kọ̀ṣọ́ àbẹ̀ àti lóhùn sùn. náà nínà nínú. ẹ wọ bí ẹ sọ pé ara ti ń túmọ̀ sí pé rìbá ọ̀rọ̀ rìbá ó tóbi lọ́dọ̀ ọlọ́run ẹ̀ṣẹ̀ ńláńlá ni ó léwu gan. kò í sì ẹ máa dọwọ́ ẹ máa ti ọ̀tọ̀ láwọn èèyàn torí pé ọ ó lọ́n develop wọn pẹ̀lú rìbá ó develop ẹ̀ pẹ̀lú kíni pẹ̀lú business pẹ̀lú business nínú ẹ̀ lọ́la àwọn ọ̀nà tó tọ́ títà yóra ọ̀nà tó tọ́ èso ọ̀nà ẹ̀rù wọn ẹni tó wà ń nùkan ju wa yàwó sẹ́nìkan kò ní wà ń nùkan ju wa yàwó ni ọkùnrin tí wọn kéré ní ẹni tí wọn yàwó ní ìyá fàájì kọ́dà ẹni tí wọn yàwó ní ìyá fàájì gan kò tó lọ́wọ́ ẹ̀ náà ni ṣùgbọ́n àìsàkáyọ̀ tẹ́lómi náà tó bá tẹ̀jẹ́ pé ẹni tó bá yáwó ìyá fàájì gánà tó pé kèsì dọ̀rúrọ̀ kèsì kìnìkan ṣàgbé tó bá yẹ kó bá ti lákàyè dáadáa kọ̀ yẹ kó ṣe bẹ́ẹ̀ kèsì dọ̀rúrọ̀ lọ́fẹ́ yáwó kèsì kìnìkan kèsì hàjì kèsì nǹkan tó jẹ́ hàjìyàt tàfìnìyàt ẹlòmíràn yà sí tàfìnìyàt àbí tó bá jẹ́ pé so tó bá tẹ̀ tó bá tẹ̀ sí rìbá bẹ́ẹ̀ ó sì mọ̀ kó ń rò wọ́sàn ǹdán rìbá ǹjẹ́ tí tí wọ́n sábà mú àwọn èèyàn débi rìbá o ṣe ẹlẹ́sìn Islam jọ ni àdéhùn mùsùlùmí mi tí ó kẹ́sìn òdùn la ní tí wọ́n mẹ́dọ̀ mi débẹ̀ náà kẹ́sìn pé kìnìún ó kéré mùsùlùmí tí ọ̀wọ́ rí ó kéré wọn tí ọ̀wọ́ dọ̀ rìbá rìbá torí pé tí ọba wọ́ ìjọ pé ẹ̀sìn ọ̀kala bí kò dẹ́sìn bí kò dẹ́sìn yìí yóò kala pé kí wọn yá nǹkan kan kí yá bí hundred thousand kí wọn fi san one hundred and ten thousand ten thousand tó dẹ́nu ọ̀nà pé yóò kala so látàlẹ́ bẹ́ẹ̀ yìí àwọn kan yẹ kò sẹ́ni ń dùn mọ́ kan ti dé ọlọ́ba ọ̀lẹ́ fún alọ́fẹ́ ọ̀lẹ́ sànù wọn ọ̀sílẹ̀ yá wọn ọ̀sílẹ̀ yá wọn ṣe pé kí n ti ọba yanu padà padà wọn gba ọ̀rọ̀ ẹ̀sọ́ kò yí bi. alladhina ya'kuluna riba la yaqumuna illa kama yaqumu ash-shaytanu min al-mas. ní abẹ́dẹ́lá akalla kama yàtọ̀ akalla kama yaqumu lajá takatunu ash-shaytanu min al-mas. aláwọ̀ àfàlẹ́ abẹ́dẹ́lá. so bí ọ̀sẹ̀ dìde nù ìdíje tí ò rọrùn ìdíje tí ò rọrùn kò rọrùn ìyá tiẹ̀ ti bẹ̀rẹ̀ láti dọ̀rùn yàtọ̀ sí àtàrí ètùtù ń jẹ náà ṣọ̀rọ̀ àmẹ́. Pẹ̀pẹ̀ àbẹ́ ìbánidè lágẹ́ báyìí sọ. So ìtumọ̀ rẹ̀ náà àzìyádà kankan lékún. So bẹ́ẹ̀ náà dẹ̀ ní nínú hadith náà ṣáàdù wa ń bẹ̀. النبي صلى الله عليه وسلم يقول أبي الصحابي عبد الرحمن بن أبي بكر الصديق رضي الله عنه وعن سائر الصحابة فوالله لا والله أبي فوالله ما أخذنا لقمة إلا ربت من تحتها من جتي ànábì sábẹ́ ọ̀sẹ̀ sọ̀nà sọ̀nà tí wọ́n jẹ́ kàtà ànábì sábẹ́ ọ̀sẹ̀ náà àwọn sàhábà قال النبي سادوا أنا بعرف إن جاء صحابي رضي الله عنه رضي الله عنه وعن أبيه الصديق لأمه وعن الجميع وأرضاه أجمعين أنا بعرف إن جاء بعرف إن بكر باي إلا ربط من تحتها وكلمة ثم يتم يتم ديكو يتم لي يت يت كلوري ابو كان صلى الله عليه وسلم الله أكبر الله أكبر الله أكبر صلى الله عليه وسلم so الله أكبر so that ربط يعني زادت zada so ina riba ina so riba riba kan ba ta riba so ne da labawa ina ne so dan no ino sharia ina wato sharia abi ina al-haqiqatu sharia haqiqa sharia al-haqiqatu sharia kan riba ala qada wa insha Allah kala so da ibn ta'ala to atana to kusi to riba to kusa na ne to kusi so da ibn ta'ala so that dan dan riba wọ́n máa ń lò símọ̀ nípa ní alukuran náà níjọ́ ni wọ́n máa ń lò nílò tó kẹ́ tó ju rìbá gangan tẹ́ńtọ́ rìbá gangan lánàá ṣẹ̀ríà wọ́n máa ń lò nílò tí ó ju tẹ́ńtọ́ rìbá lánàá ṣẹ̀ríà ìyẹn ni kí wọ́n máa ń lò fún gbogbo tí wọ́n bá kọjá lánàá haram gbogbo business tí ọ̀tọ̀ ọmọ tí tí wọ́n bá ní ọ̀tọ̀ lánàá ṣẹ̀ríà ọmọ tí wọ́n fi kọjá lánàá ṣẹ̀ríà tí ọ̀tọ̀ wọ́n máa ń lò rìbá fún nílò ní kúránì náà ọlọ́run sọ pé الربا ọmọ يهود nípa àwọn yahudi ọkọdúnhù àn ọkọdúnhù àn ọkùnrin máa wà lánàá fún bàtàn tọ́lọ́ nínú يعني wọ́n fi jẹ́ ní èyí ẹni ẹni ẹ̀kọ́ ní yẹpẹrẹ rìbá tí wọ́n gbà lọ́wọ́ àyàn kìí ṣe rìbá nìkan ni ó mìíràn kìí ṣe rìbá tí ọjọ́ ẹni ṣàmọ̀ ní owó èlé kí wọ́n gbowó kí wọ́n yá àyàn lọ́wọ́ kí wọ́n yá àyàn lọ́wọ́ kí wọ́n tí ń jẹ́ ìran bísíǹsì tí ò tọ́ táwọn yahoo ti ń ṣe iná ni wọ́n ti ń jẹ rìbá bẹ́ẹ̀ ni wọ́n ń tọ́tí bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe àwọn kan nínú kàtí ọ̀dà tí wọ́n business. so so that ìyẹn ni pé alkasila haram alkasila haram iná so bẹ́ẹ̀ náà dẹ̀ ni ẹ̀yẹ́ ti pẹ́ aláwọ̀ sọ pé akalọ́nà lè sọ́tí sorry. والأخبار and قولهم لا اسمع وعقلهم وصفنا واهلكم وصح so that Allah تعالى قال آية نقول أقالون للصح سبحان الله وما ما ما هو الكذب أقالون للصح أوان أوان يهود نيه èrè ìdìbò sọ́nà sọ̀rọ̀ wọ́n ṣe ìdìbò yẹn tẹ́sẹ̀ ìdìbò kúkú ni wọn ṣe pé a máa ń jẹ ìjẹkújẹ tí ó tọ́ asọ́fù tó ń bẹ̀rẹ̀ ọjọ́ aklu haram ohun tí ń haram so jẹ́ máa lọ rìbá ń jẹ́ ni wọ́n kò tọ́ téèyàn ń jẹ àbí business tí ọ̀tọ̀ tó yẹ kó ṣẹ̀rá sọ pé á ah, haram nìkan báyìí so that ṣẹ̀rá máa ń lò bẹ́ẹ̀ ó jẹ́ pé nínú ọ̀dọ̀ eh, ọ̀nà màdá gbólóhùn yẹn máa ń lò fún nǹkan tí ń jẹ ìwọ̀n rìbá nìkan báyìí rìbá bẹ́ẹ̀ rìbá ń bẹ̀ fún pé ó ṣe ń pè ní rìbá business ọtọ nǹkan tí ọ̀tọ̀ ni tí wọ́n bá ní ẹnìkan ta ẹnìkan ta ọ̀tajà nígbà tí wọ́n ti pẹ̀rù kejì lọ́jọ́júmọ́ àhàbà rìbà ní àhàbà rìbà ìtumọ̀ pé bẹ́ẹ̀ ọ̀yìn haram so haram ló ti làwọn kan ọmọ so <laughs> ìgbà tí inú kẹ́sì táwọn èèyàn bẹ̀rẹ̀ tí wọ́n ní sẹ́tì àwọn abárajà ọjà lọ́dọ̀ àwọn èèyàn haúsá àbí ọjà àwọn èèyàn yorùbá ìrọ̀lẹ́ ìkẹyà ń tẹnu àwọn mùsùlùmí wa ti ń tajà àyọ̀kẹ́ dá sọ mùsùlùmí náà wọ́n wá rajà wọ́n ah, wá bẹ̀rẹ̀ mi pé ẹ bá ń fẹ́ mi sí àwọn kan pé ń rìbá nínú tí a bá kátọ́jẹ́ kẹ̀kẹ́ bá mi a ní káàkiri sí rìbá nínú àkíkọ́ ṣẹ̀rẹ̀ yà àkọ́tù ṣẹ̀rẹ̀ yà àlàkọ́tù yà àlàkọ́tù wọ́n bẹ̀rẹ̀ fẹ́ fẹ̀nẹ̀sì tí ọba lè fẹ́ fi ó kì í sí ọ̀yọ́ sí kò ní tọ́kàn kọ́lá ti wọn àtàgbẹ́rẹ́ tó wọn pẹ̀kù. so so that kọ́dà bẹ́ẹ̀ pé yóò fún lówó yóò fún lówó ọ̀rajà yóò fún lówó ní ṣe é ṣe bíbá ṣe é ṣe bíbá torí pé ṣẹ́ẹ̀sì bá tún yàtọ̀ ó fowó gba kíni ó fowó gbóúnjẹ ni àmọ́ fi gbàǹkà títọ̀ ń ta ṣe é ṣe pé owó sówó. sọtì inú kẹtẹ ẹsẹ ọkàn sọkò tẹsẹ rẹ rárá ẹ bá ṣàlàyé but nísìn wọn pé ọtọhún ọtajà ẹntọ ọtajà ẹntọ ọrajà ọrajà ọrajà ẹwà garawa kan garawa kan sọtì àwọn tó ọrajà garawa kan wọn wá dé òṣùwọn kòkò wá tó pété rìbá lọjà yìí o ẹ kékeré rìbá ní sọ ìtumọ̀ ẹ̀kọ́ haram.

òun ni tí wọ́n bá sára ṣe plápẹ̀ tó jẹ́ pé nǹkan sáré wá sọ́pọlọ nù tí wọ́n bá lọ fún nǹkan mi fún tó bá jẹ́ ẹni bí sìnkọ́ jẹ́ haram ní tí wọ́n bá ṣe ìkójọ lọ́nà haram ìyẹn yóò máa ní kọ̀rí náà yóò máa ní nǹkan tí yóò dá lé lórí pé tí wọ́n ní náà nìyẹn tó ti so àríbà lọ́wọ́ méjì lọ́wọ́ ní wọ́n ní àríbà àríbà lọ́gà kejì ní àríma wọ́n sì dá lu ọ́bdìlá tìlbá ó mímà ọ́bdìlá tìlbá ó mímà ọ́bdìlá tìlbá ó mímà wọ́n sì dá lu wọ́n fi wọ́n fi bá wọn sọ dikin mímà nínú àríma náà ìdí ẹ̀kọ́ ọ̀rọ̀ àríkà tó dé pé àwọn yẹn ọ̀rọ̀ àríkà tó dé pé àwọn yẹn àwọn ahàlà jàhìlíyà àwọn látara sọ jàhìlíyà yẹn kí sáàmù tó dé so tí wọ́n ti ń tajà táwọn kọjá tọ́ bísíǹsì tọ́ so wọ́n ti máa ń fara wọn lọ́wọ́ ń jánu àyà wọn lọ́wọ́ pé tọ̀ mo ti tọ́kẹ́ wọn tajà pé wọ́n tajà fún un pé lọ́dọ̀ àtà ẹ̀lọ́nà àkínní àṣẹ tì ń ta fún un ten thousand lápèjúwe tó sì jèrè ń bẹ̀ ó sì ra nine thousand lápèjúwe ó jèrè lónìí one thousand tó níbi títà wọ́n fi gba ilẹ̀ wọ́n fi gba yọ ten thousand àbí wọ́n yọ nine thousand wọ́n fi san ten thousand wọ́n ní bákan náà ni <laughs> bákan náà ni ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا ìbá kan náà ni kí ló wá fẹ́ sọ dé wọ̀ nígbà tí bẹ́ẹ̀ tẹ́tẹ́ ò ti tọ́ títà rírà èyíkéyìí business náà so ilé oúnjẹ ti tọ́ nù so inú pàtì business náà wà lẹ́nu ọlọ́run àwọn báwọn àlọ́mínà ṣe ń ṣe báwọn àlọ́mínà ṣe ń sọ náà ṣe ń jẹ rìbá even the same ẹlòmíràn tí wọn bá kó kalẹ̀ tí wọn bá kó kalẹ̀ ọdún yẹn ọmọ ọtí ọtí ní ẹtọ ọtí ní ọtí ní nǹkan tí wọ́n fi wá ọtí ní nǹkan tí wọ́n fi pa ọtí ní nǹkan tí wọ́n fi tí wọ́n fi tí wọ́n fi ọtí ní ẹ̀rẹ̀ tí wọ́n fi jẹ tí wọ́n bá dá sí kristian ọmọ nǹkan tí wọ́n bá dá sí kristian lè má jẹ kankan ó lè parẹ́ mo ní òbẹ tọ́ba tẹ̀lé bẹ́ẹ̀ tọ́ba yẹ kó tẹ̀ dá sí kristian tó fi jèrè sí bí tí wọ́n bá ń sọ̀rọ̀ ẹ̀yàn máa kan kó jèrè náà nítorí nígbà bóyá rẹ̀ náà bọ́jọ́ tó gba mọ́tò àlékún mọ́tò àyẹ̀ntọ́ yá kí ló dé tó sì rájà nǹkan náà kẹsì nǹkan náà àwọn àmì yàtọ̀ ìnàmá zarika bí anáà kọ́lọ́ ìnàmá lọ́yà mẹ́sìlẹ̀ rírà àhálà lọ́ bẹ́yà ọ̀hárà màrìbà ọlọ́run á dá wọn lóhùn pé àhálà lọ́ ó yàtọ̀ síra wọn ó yàtọ̀ síra wọn ọlọ́run ṣe títà rírà business transaction ọbẹ̀ ọlọ́run ṣe lẹ́tọ̀ ṣùgbọ́n rírà kí wọ́n yá ẹ̀ lọ́wọ́ ó fi gbélé ọlọ́run ṣe léwọ̀ ọlọ́run ṣe léwọ̀ ọlọ́run ṣe léwọ̀. Eh, kí ni iṣẹ́ tó ṣe kí ni tó ṣe iṣẹ́ tó ní tó ṣò kò sí nǹkan tó fi ṣe tí wọ́n bá ṣe. عن تقريب المال لأجل الربح بنقص الديفاين بنقص الديفاين بزنس مين عن تقريب المال لأجل الربح أنا ما عندهم بز أنا من ديفاين لا لا عندي صوت هذا كمان سكن أما ولا نوغو أما في لا نوغو كما في كم في كم في سكين؟ لا تبقى في الجري أما فوق لا بزنس لا تبقى في الجري ẹni tó jẹrìí bá tọjọ tọjọ rà kalẹ̀ tọjọ tọjọ kọ kalẹ̀ àbí báńkì ní àbí kí wọn sọ pé professional bank ní wọn sọ pé kí ni tẹ tó ṣe kí ni ẹni tó jòkó kalẹ̀ tẹ́ pé òun náà dára léṣẹ́ rẹ̀ bá lẹ̀ pé kan fẹ́ àbí wọn rẹ̀ àbí ọ̀tẹ̀ wà ń lé náà sáré kọ́ jòkó kalẹ̀ pé ẹni tó bá fẹ́ yáwó nǹkan máa yáwó òun wà kìnìún oṣù náà yọ̀sán yọ̀sán lé o kí ni kí ni kan ṣe tó ṣe. so ọ̀rọ̀ tó ṣe ra wọn afẹ́kọ̀ọ́ náà ṣe lẹ́tọ̀ọ́ ọlọ́run ṣe ń lẹ́wà lórí wa wọ́n rẹ̀ pé ẹni náà lọ́wọ́ mẹ́fà rẹ̀ نعم نعم بيع البيع transaction مبادلة مال بمال مبادلة مال بمال kẹ́ẹ̀fì kan ẹ̀ṣẹ́jà ara wọn ẹ̀fọ́ pààrọ̀ owó kẹ́ẹ̀fì kan ẹ̀dúkìá ẹ̀ràn kan ẹ̀sán ọgbọ́n tàn owó tí ọbásọ́dọ̀ ẹ̀ ń tọ́ta nǹkan fún yín ẹ̀ ń tọ́ta nǹkan ẹ̀ ń tọ́ta sí kinní ọbásọ́dọ̀ yàn báwo ni rẹ̀ bá ṣe jọ́. أنا ملكان عقد معاوضة على غير منافع ذو مقايسة جايب على مبدأ عفايته ذيك لتعريفه البيع عقد معاوضة عقد على على غير منافع عقد معاوضة نقي لكن تجد سلاني يعني يعني يعني يعني يعني àbí jù bẹ́ẹ̀ lọ. Àwọn àwọ̀dọ̀ ni yóò ṣẹlẹ̀. Nǹkan ti tèmi ọkọ̀ lọ́dọ̀ tèmi sọ́dọ̀ tètè ọkọ̀ lọ́dọ̀ tèmi tèmi náà sọ́dọ̀ mi. Àwọn ọ̀dọ̀ àwọn yẹn báyìí lọ́sọ̀dọ̀ àwọn báyìí lọ́sọ̀dọ̀ báyìí lọ́sọ̀dọ̀ báyìí. Àlàáfẹ́ ìmọ̀nàáfẹ́ à tí èsì pé ń tọ́jú ọmọ ìmọ̀nàáfẹ́ torí àlìjárọ̀ pé ó ti yọ kó ń sóye ó ti yọ kó ń bẹ mọ̀nàhẹ́ torí àwọn tó jáde ìjárọ̀ kàkàbá akudo ìjárọ̀ so akudo àlà mọ̀nàhẹ́ kìsì alárìkọ́b kìsì alárìkọ́b so wọlá mọ́tò àti lábúrákìn akudo àlà mọ̀nàhẹ́ akudo àlà akudo mọ̀ àwọn ọ̀dọ̀tàn àbẹ́rẹ́ mọ̀nàhẹ́ àlà mọ́tò àti lábúrákìn bákan náà kẹsẹ̀ pé kí wọ́n fi gbádùn ara ẹni eléyìí wọn káràjà bí hádà kọ́ ó ti yọ kó mẹ níbi kọ́ẹ̀dù òǹdè yìí torí pé ní ẹni tí ó fẹ́ yàwó yóò ṣe kí ni yóò sọ sàdáàkì kí ni ó ṣe náà yóò sọ sàdáàkì táwọn sàdáàkì ni ó ṣe obìnrin ó ṣe kí ni lórí jẹ́ pé lọ́wọ́ ti sọ sàdáàkì obìnrin ọ̀dọ́ sọ́gbọ́n òfin làwọn lẹ́nu wípé tọ́mọ̀ súnmọ́ ó bẹ́ẹ̀ ni tí wọ́n kọ́ ọ́n bá sọ sàdáàkì obìnrin ó sì obìnrin kọ́ gbà kí akẹ́kọ̀ọ́ sì gbà tán wọ́n dàtọ́ kọ́ lókàn wọn ní fi ra ń kalẹ̀ lórí fún sọ́kùnrin wàlá mọ́tí àti lábẹ́tì ró mùkàyàsà ró mùkàyàsà kai kìyàsà ń bẹ́ẹ̀ bí albẹ́ yàn alfẹ́tùnà alfẹ́tùnà wà lọ́lọ́ kí n ò mú bẹ́rẹ́bẹ́rẹ́ kó sì dán kẹsẹ̀ gbọ́n tọ́dẹ́ kẹsẹ̀ gbọ́n ti fọ́wọ́ àná ẹ̀ kẹsẹ̀ jàmbá wọ́n fẹ́ Maradona bàbá yẹn Maradona so ṣẹṣẹ ìròyìn tọ́da wọn fi ń ròyìn ara wọn pẹ̀lú gbólóhùn so ẹlòmí wọn fi ọ̀kan náà wọn lórí Nàìjíríà ó ti bà Nàìjíríà jẹ́ tọ́lá mi ṣe bó ṣe rà bí Nàìjíríà bó ti bàjẹ́ wọn lọ sẹ́ni káàkó tún ṣe tọ́jú àjọba láwọn wọn wọn fi ròyìn àwọn ẹlòmí kì í ṣe ròyìn so so that mukayasa bí wọn fẹ́ tọ́ bá fẹ́ ṣe jèrè jùlọ ọba fẹ́ tọ́ fẹ́ tà fẹ́ tọ́ fẹ́ jèrè àjẹjù wọn náà nígbà ẹjọ máa nájà mùsáwá ọmọ màtẹlẹ a ẹ ansẹtì twenty thousand àwọn sàn ten thousand twenty thousand àwọn sàn ten thousand báyọ̀ tó náà ṣe pé tó ń wá tán tán tán ní fifteen thousand ti jèrè náà tó sáré sọ̀rọ̀ twenty thousand wọn náà ní ten thousand wọn máa jọ fà ọ̀dà mo ní ọ̀dà ẹ̀mú ní eight thousand ah sorry eighteen eighteen ọ̀dà sọ ẹ̀pọ̀ ti dín ní two thousand bẹ́ẹ̀ rárá ọ̀dà òun náà san eleven thousand àbí òun náà san twelve thousand ọ̀dà rárá bẹ́ẹ̀ ń so wọ́n máa jọ fún máa jọ fà yóò padà kú sí bóyá fourteen thousand tó ti àbí fifteen thousand tó ìmú ìmú bẹ́rẹ́bẹ́rẹ́ ń ṣe ṣe ṣe ṣe tó da ìmú àti kí n àgbà ní ọ̀rẹ́ pẹ́nu ṣẹ̀ríà ọmọ ẹ̀kẹ́ lè tajà fún yàn. ní ọ̀rẹ́ pẹ́nu fún ọmọ ẹ̀kẹ́ ṣọ́ọ̀bù ká ní ọ̀tàdà irú àdọ̀lá yìí kan ọ̀nà àdọ̀lá wà láti kékeré ọ̀rẹ́ rẹ̀ pé fa ọ̀rẹ́ àtàkìní fún ọ̀rẹ́ rẹ̀ fa rẹ̀ tí ó wọ́n ọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n yẹ kó ti ní kinní kọ́dà tó bá títàn bá balaga nǹkan tí ọba tí ọba ṣe róṣùdù rẹ̀ tó bá balaga nǹkan tí ọba ṣe róṣùdù rẹ̀ tí ọba rashid ọ̀rẹ́ ànínú bùlọ́ọ̀gù ẹ̀rọ kò ní tàṣír bẹ́ẹ̀ náà tí wọ́n bá ránṣẹ́ náà èrò rẹ̀ sọ pé wọ́n fẹ́ ra ọlọ́run fẹ́ ra ansẹ̀ tẹ̀bọ́n náà ra kínní ń wọlé sọ̀rọ̀ àbí wọ́n fẹ́ ra ọlọ́run fẹ́ ra àkàtúntẹ́ pé yàtọ̀ sí nǹkan táwọn àwọn kan ní kí n máa tó jẹ pé kìnìún ti wà ọ̀fọ̀ ti wà ṣe kìnìún sọ́sọ́ tí ẹ̀rọ̀mù kàyàsà so kádà níbi ìtorí ọ̀rọ̀ tí wọ́n lọ síwájú ṣùgbọ́n ó yẹ kó tààrí fún fẹ́ parí síbi ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ mi tó wọn wájú kò ní lè tó fẹ́ níbi. n ta sọ pé ṣé ìhun bẹ ṣé àwọn àtùmọ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀ báyìí mbada tó máa lé lè máa lé bẹ́ẹ̀ wà so ṣé ọ̀nà àti àti tààrí pẹ̀lú mbadala ìtumọ̀ rẹ̀ wọ́n bí rìbá náà rìbí rìbá ẹ̀ńtọ́ owó èlé tán ìyẹn ọlọ́run ṣọ́ ara dùdú mùsùlùmí èdè ọkàn lọ pé kínní ẹ̀rọ fẹ́ yá kínní báyìí kínní báyìí ó ti yẹ nti tọ́ pé conventional bank ní tọ́ pé tí wọ́n tí wọ́n jẹ rìbá wọn jẹ rìbá sọ wọn tán kàn pé tó lọ́wọ́ fi dó ọ̀dùkọ́ ní ó dó pẹ̀lú àpèjúwe láti fi dó wọn mọ́dà pé táwọn bá rí rìbá dá táwọn bá rí tẹ̀sán tàmọ́ lọ́rẹ̀ wọn fi ní nǹkan tí ó ṣe kékeré ṣùgbọ́n kí ni tí ẹ rí i pé ọ̀rọ̀ bí pẹ́sẹ́ ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا قالوا أنا وأحل الله البيع وحرم الربا هذا هذا هو القول بالموجب نعم وأحل الله البيع وحرم الربا kò jọra wọn rárá rìbá ẹwọ البيع حلال حلال so أنا ما أعتقد فمن جاءه موعظة تم من ربه من ربه ẹni tí àtijọ́ wa bá látọ̀dọ̀ wọn ọlọ́run ọba tí ìrántí wa dé wa bá látọ̀dọ̀ wọn ọba ìtọ́jú wa dé bá látọ̀dọ̀ wọn ọlọ́run ọba pé rìbá ẹ fi lẹ́ má jẹ mọ́ ẹ jáwọ́ ń bẹ́ẹ̀ faman jẹ́ àhóòdè mọ́ faman jẹ́ àhóò mọ́ wọn bì mọ́ ẹ̀dọ́ mọ́ annas ni lásán mọ́ annas abo ni ìgbà tí wọ́n jẹ́ kí wọ́n lọ fẹ́lú rẹ̀ ní mọ́ annas tí wọ́n jẹ́ kọ́ wá ní annas nǹkan méjì ni àkọ́kọ́ wọ́n ti rí fásil nǹkan tó dá fẹ́lú àti kíní láàrin àti fáìlì ń jẹ́ mọ́ annas yẹn tó dá láàrin wọ́n náà faman jẹ́ àhóò mọ́ قرار مباشرة سوسوت في يعني كوي وسي كذا كوي ذاك هو دالان شو نبي دابا تدا سوسوت في آه، آه، نو آه، أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة رسول منهم يتلو عليهم صفحة مطهرة فيها كتب قيمة ما تفرقوا إلا إلا ما إلا من بعد ما جاءتهم البينة إلا ما جاءتهم البينة يعني سبحان الله بيفاس بسبع ما تكين هي دي نكوان اللو نبي <coughs> فمن جاءه موعظة كما كما جمع صار سجل كوان فمن جاءته الموعظة لكنان nǹkan kejì tí wọ́n rí pé wọ́n rí gan bíi wọ́n lọ sọ pé ní tí wọ́n fi bá kárọ̀ fẹ́ tí wọ́n fi lọ fẹ́ lọ́nà ní akọ wọ́n jẹ́ pé mọ́rẹ́dọ̀ ń jẹ́ fáìlì tọ́jọ́ màánà ní tí wọ́n fi lọ nílò akọ ní wípé mọ́rẹ́dọ̀ yẹn wọ́n ní wọ́n mú lọ tún mọ́ àlùwádùn tẹ̀ ìtumọ̀ kánà ń jẹ́ so ìmọ̀ wádùn gbólóhùn rẹ̀ mọ̀bá kárù ni so sábà tí ẹ bá ti nù kúrẹ́ lọ́sọ pé fama ń jẹ́ àlùwádùn àlọ́ fún wọn bá kára fáìlì náà wọ́n mú fẹ́ẹ̀lì náà musu ta je kamar da sun zakara haila yana sanan ja ahun ma za ta mai rabbi wọn ti wà sí tíwádé bá ìran ti dáadé bá látọ̀dọ̀ náà bá bó ṣe dé yìí bó ṣe dé ń gbà wọn tó tún á dé fún ọdún tí tó ń ṣe pé ọdún tí ń jẹ rìbá tẹ́ pé tó ń jẹ́ sí fún kọ́dà ń tẹ̀sẹ̀ jẹ́ islam tẹ́ pé ń jẹ́ wà sí fún náà tí wà sí bíwá bá pé rìbá tàn sí tẹ́lẹ̀ tán jẹ́ tó ń gbà tó ti tó ti gba islam o jáwọ́ ń bẹ̀ o bàmá ń já ahùnmọ̀ ẹ̀rọ tẹ̀mọ̀ ó ní khalas àwọn àjẹmọ́ o èyí tó ti parí o ó ti parí o ní ẹ̀ńtà àdátáwọn àdátí ọ̀dà àdátáwọn lọ́pọ̀ tọ́ táwọn ṣẹlẹ̀ tó fúnra wọn nìyẹn nígbà tí ṣẹlẹ̀ àti dé tó sọ pé wà ní khalas fanta fa falahu ma tara n tó ti yẹ síwájú wọn bá àlá ìṣó ó ti yé ọlọ́run ò ní mo ṣe ọlọ́run ò ní mo ṣe n tó ti jẹ tó kójọ ńbẹ yẹn máa jẹ halal torí pé kò tí ì sófin òfin ọtí ń bẹ látọ̀dọ̀ ọba pé haram ọlọ́run bọ́ ti ṣe ní haram. ntọ́ ṣe kí ni aláha tó aláha masala ntọ́ jẹun ọlọ́run nínú si ọ̀dọ́ṣẹ̀ lórí ẹ̀ ó sì jẹ́ o kí ni ó ti ṣe kí ni ó sì ti dátọ̀ sí ó ti aláha tó nínú àánú ọlọ́run bá nù àwọn ti ọlọ́run sọ pé àmọ́ kó ná mọ̀ọ́fìdé ní hátà ní abá afárọ̀ tó la òun ò ní já àwọn èèyàn yà ní tí wọ́n fi ń rọ́jò sẹ́sìn wọn pé báyìí lọ́jọ́ báyìí lọ́jọ́ ṣé wọn wà láwọn ọ̀sẹ̀ ìbéèrè wọn ò sì ní sàn kánẹ́sàn àfi tí wọ́n bá tí wọ́n bá jẹ́ dandan kalẹ̀ lọ́wọ́ jẹ́ pé ẹni tó jẹ rìbá síwájú kí lọ́jọ́ tó wá ṣe pé haram ni wọn ò ní mú wọn sí màmá ní àdà wà á múlò ilà lọ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ yẹn dọ̀dọ̀ lọ́wọ́ bá wà á múlò ilà lọ yìí àwọn onímọ̀ kan tó sí pé wà á múlò ilà lọ yìí ọ̀rọ̀ yẹn dọ̀dọ̀ lọ́wọ́ bá sọ́nà ọba bá fẹ́ ìsàbítàhù alàlùntìhà ọ̀dọ̀ lọ́wọ́ bá lọ́wọ́ pé bó ṣe jáwọ́ ọlọ́run wá sí kíni yóò ràn lọ́wọ́ yóò fi rinlẹ̀ lẹ́mìí ẹ̀ lórí pé bó ṣe jáwọ́ bèrè báwọn kò ní débẹ̀ mọ́ láyé láyé láyé láyé wọ́n dàjú bá tán wọ́n ti pé báwọn ṣe gba rìbá kí ayọ̀ ọ̀tọ̀ sàkalẹ̀ yóò sì máa dùn. bẹ́ẹ̀ sì ni tóun bá fẹ́ tóun bá fẹ́ òun ó kàn sálà rẹ̀ ọlọ́run kọ́ṣọ́ rẹ̀ òun ò níwọ̀n lọ́wọ́ lórí ẹ̀ òun ò níwọ̀n lọ́wọ́ lórí bó ṣe fi pàtì mu ọ̀lẹ́yàdọ̀bìlà hàtẹ̀ yahood tí ó nà padà sí ìkíni ọ̀gá náà máa rántí pé ah wọ́n dẹ̀ mẹ́kẹ̀ o wọ́n dẹ̀ mẹ́kẹ̀ o tó ń jẹ́ kékeré o nígbà tí wọ́n tó sọ ayé àkàlẹ̀ kan sọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n dẹ̀ mẹ́kẹ̀ o bàtà sí táyà sọ̀rọ̀ sọ̀kalẹ̀ náà ni bí wọ́n jẹ́ sí ọlọ́run bá láforíjì ni ọlọ́run ṣọ́ àmì kẹsìlánù ọlọ́run máa ń kàlọ́ làwà o ṣùgbọ́n mùsùlùmí. àwọn kan sọ pé fàámùhù ìlàlọ́hì ọ̀rọ̀ ìdọ́dọ̀ ọlọ́run ọba ó dọ̀rọ̀ rẹ̀ lọ́dọ̀ ọlọ́run tí ó ọ̀rọ̀ mùsùlùmí ọ̀dọ̀rọ̀ ẹ̀dọ́ ọlọ́run ọba yà ọwọ́ ọlọ́run ọba lọ́wà fíìmà àhàláhùláhù àfíìmà hàrámàhù àléhì mi ò nǹkan tọ́nà ọba ṣe lẹ́tọ̀ọ́ fún ọ̀dọ̀ ọlọ́run ọba lọ́wà tọ́lọ̀ ló ṣe lẹ́tọ̀ọ́ fún fún wa tọ́lọ̀ ló ṣe lẹ́wọ̀ léwa lórí ṣùgbọ́n o a pé gbogbo tọ́nà ọba ṣe lẹ́tọ̀ọ́ fún wa wàlúwà àwọn káyọ̀ wá débẹ̀ kò débẹ̀ wàláhì bó ṣe rí nù dodo tí ń jọre lánàá débẹ̀ fún wa mo tọ́ wọn bá tí wọ́n bá ní kájìnà sí pé wọ̀ ní káwọn pé dodo tí ń jábú lọ́wọ́ bẹ̀ fún wa àwọn káyọ̀ wá débẹ̀ kò débẹ̀ wàláhì bó ṣe rí nù gbogbo tí wọ́n bá ṣe lẹ́tọ̀ káwọn pé mọ̀nà ṣé wọn náà ní bẹ́ẹ̀ mọ̀sálẹ́ fún náà ní bẹ́ẹ̀ fún wa àwọn àǹfààní mẹ́rin fún wa àmọ́ àmọ́ àǹfààní táyé ó tó kan àǹfààní tàbí káwọn pé ìnira ni mẹ́rin àbúrò ní mẹ́rin fún wa àmọ́ àmọ́ nínú ayé ń bí kátó kan tàbí kìyàmù wọn kọ ṣọra mẹ ṣùgbọ́n àwọn kan ní ìtumọ̀ sọ àmúrò ìlànà rẹ náà subhanallah so ẹ wá wọn máa ní aad. Ee, ọlọ́run sọ pé lọ́n kọ́ ṣọ́ra mẹ́rin ọmọ ní àd ẹni tó bá tún wá padà lọ síbi pé kọ́ máa tún jẹ́ rìbá ẹni bàtà ẹ ti sọ̀kalẹ̀ àbẹ́ni tó ẹsẹ̀ gba sam wọ́n ti wá sọ fún ìdájọ́ nì báyìí báyìí báyìí nì wọ́n ti wọ́n ṣẹ̀ gba sam wọn tí mi bẹ́sẹ̀ kankan wọn tí mo bẹ́sẹ̀ kankan kò á máa kankan mi tó tọ́ wọ́n ti kí wọ́n á padà síbẹ̀ ee fáwọlá ẹ̀ka asáàbùn náà rí ọlọ́run ní gbọ́gbà àwọn tí wọ́n rí báwọn asáàbùn náà rí hàn fi hà kọ́ọ̀dì dùn. ọmọ náà ni wọ́n o tọ́lá kẹ́kẹ́ kí wọ́n wọlé lásán wọ́n á máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nígbà tó pẹ́ kí ṣe kí bẹ́ẹ̀ bàlẹ́ gbére nu kọ́ọ̀lì dùn náà bí ẹ pé mọ̀kì mọ́nà sí náà. amadan wa abadan kafira wa tawila fáwọn àgbà tó kọ ẹ́ ìtumọ̀ rẹ̀ torí ẹni tó bá kó lórí lórí lórí lórí imani pẹ́pẹ́ ṣẹ́ náà ló ṣe kú tọ́lọ́mọ àforíjì àbítọ̀ tó tẹ́ àbí tí ọ̀kọ́lá ọ̀tọ̀ àforíjì kọ́nà pàṣẹ wọn bẹ́ẹ̀ wọ́n máa bá jẹ yàn kò ní máa bẹ́ẹ̀ náà lágbèrè wọ́n ti nígbà tọ́lọ́ ní tọ́nà ọjọ́ kálukú wọn dà tọ́jẹ tọ́jẹ kálukú ní ọ̀dà wọ́n ti ń pé wọ́n máa ń kà wọn yọ wọn tí òun sẹ́ni kankan tí ó ṣe kùnú náà tó kú lórí imani wọ́n bá ti ń yọ kálukú wọn wọ́n máa fà ní odò kan bẹ́ láàrin àdìjẹ́nà àti náà ìjọ wọn ti máa wọn ti máa fà wọ́n wọ́n máa wà wọ́n wọ́n rẹ̀ wọ́n bẹ́ẹ̀ wọ́n rẹ̀ wọ́n ẹ̀ ọlọ́run bẹ́ẹ̀ wọ́n ti kọ́ ọjà sínú kó tó fi rẹ̀ títí tí ẹni tó jáde àpẹẹrẹ kan ti wọn bí rodin anabi sàpèjúwe sọlọsọ bí rodin tí àgbàrá òjò jẹ jẹ pé àgbàrá òjò àwọn bí rodin tó ra ò ní etílébè àgbàrá òjò tájàrá òjò ra ṣèkínní tó lọ́dọ̀ tó ra ò ní etílébè tájàrá dà kọjá àpá àwọn rodin máa ń bẹ tẹ pé máa ń hù bẹ ṣe àpé rodin o yóò yàtọ̀ sí tí wọ́n máa máa lọ tí wọ́n dín tí wọ́n ti ń tọ́jú ẹ̀ ó lè wá sọ́dọ̀ tí ó mùtáwì àgẹ́bá níbi ẹ̀sọ̀ sọ̀sán tí ó bẹ́ẹ̀ tí ó sì kí ní báyìí subhanallah ọlọ́nsọ wọn bẹ́ẹ̀. so that ẹ̀yẹn ìdájọ́ ìdájọ́ tí àyà tí ó sọ kàlẹ́ndà yẹn fún rìbá táwọn èèyàn ti dá kọjá ìríyà wọn. níbẹ̀ náà ìdájọ́ ń tọ́ ẹ̀sẹ̀ gba islam bí wọ́n mọ̀ pé rìbá ọ̀dà àbí ó rí pé nínú ẹ̀sìn tó tó ti wá wọnú sam iná ìdájọ́ ọjọ́ o kó dájọ́ kó kó ṣe kínní ni o bàbá ti ṣe kínní kàlá tó ti jẹun wàhálà wọn máa sàlà ó jẹ́ padà síbẹ̀ o àfi lọ́dọ̀ àjọ sọ pé alkufar mukhatabun bi furu' ad-din bi furu' ash-sharia àwọn èèyàn lè sàn kàn ní òṣòṣìyẹ <laughs> náà ní kúkúrú wọn bá ti wọn bẹ sáà lọ sí ọdẹ ẹlòmíì tẹ̀lé má lọ kọ́kọ́ dànù ẹlòmíì lọ kọ́kọ́ dànù ẹlòmíì má kọ́kọ́ dànù pípẹ́ táwọn bá yí ń bẹ̀rẹ̀ sìn bá tí wọ́n sìn ẹlòmíì kò wọ́ọ̀rì ìmọ̀ọ́dà tó gbà sáàmù yẹn khalas sára yẹn ìgbà tí débi wípé báyìí báyìí báyìí báyìí bí ìgbà tí wọ́n sára yẹn fún zina náà dànù ó tán lè zina wọ́n sì dájọ́ ṣẹ̀dá fún ẹ̀fẹ́ ti dó lórí ẹ̀ wọ́n ìgbà tí wọ́n sára yẹn lórí pé zina ọ̀dà ó tán kìíní.

gbogbo olè bá ti gbà yóò dọ̀kadà wọn àtọ́ ní kẹsẹ̀ pé ó ti bá nìkan tó bá tó bá yóò àdá owó padà ẹni tí one thousand ládà lọ́wọ́ owó tọ́lẹ̀ yóò àdá ládájá one thousand yín ni o ẹni tó da two thousand two thousand yín ni o ẹni tó da ten thousand ten thousand ẹni tó da one million ẹni tó da two million three million five million kẹsàn tó da one billion yóò tọ́ ọ náà màá bẹ̀rẹ̀ sàn o. tí ọba rí wọn mọ tí ọ̀daràn mọ yóò máa wọn káàkiri tí ọba rí wọn lápẹ́ náà lójú tó dogun ẹ̀tàn bá ti kú yóò dá padà fún wọn. tí ọba dọwọ́ ní àbí sàrà àbí ṣe dára fún mùsùlùmí tí ládàá ọmọ lẹ́dẹ̀ bá wọn tọ̀hún. wọn pẹ́ wá ń bìdà wá ń bìdà pa ọ̀pọ̀ kìnnì. wọ́n ti dàn wọ́n ti dàn pa ọ́ tó dogun ẹ̀tàn náà ṣe kìnnì. kọ́dà àwọn sọ débi pé tó jẹ́ pé odò owó oyin náà owó rìbá ń sẹ́nu tó fi tẹ̀ lọ́kàn sẹ́kù lọ́lọ́ sẹ́kù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni tọ́lá jẹ́ pé nǹkan haram ó ti kọ́ ó ti kọ́ nǹkan haram jẹ́ kọ́ lọ́kàn sọ̀rọ̀ mẹ́ lọ́kàn sẹ́kù ní ti àtọ̀tí ọwọ́ tó fi gbòòrò rẹ̀ lásán tí ọjà tí ó mú tó bá ní fẹ́mi tí ń bọ́ tí ọdún wọn tí ọjà tí ó mú lákàn kò sí pé tó ju bẹ́ẹ̀ lọ. Wọ́n sọ̀rọ̀ bẹ́ẹ̀ zoro ló kó dúkìá nínú haram ìwọ́n tó bá jẹ́ pé haram bẹ nǹkan halal bẹ business halal bẹ so iye tó àwọn tó jẹ́ haram nìkan ní ó halal kan bẹ tó bá jẹ́ tìrìbá yóò ṣe ṣe ní tí ò jẹ́ tìrìbá náà yóò ṣe ṣe yóò dà pàṣẹ máa ń tó tó tó ní àbí kọ́ kó lè ṣe dáadáa tí ọ̀rẹ́ pé ó bá yẹ pé ó da lọ́nà tí ò tó lọ́rọ̀ àwọn ènìyàn bẹ́ẹ̀ pé nípa bísẹ̀sì aburú ló kú kalẹ̀ ẹni bí ẹni tí ń tọ́tí sọ ti tí wọ́n mọ̀ pé òun rí níbi ọtí yóò ta kálá sóko mbẹ yóò ṣe dáadáa yóò ṣe ọjọ́ yóò kíní tí ò ní kò ní ládàá kan tí ó ṣe pé kíní àbíkó yóò sara kò ní ládàá kan tí ó lè wọn kàn fi ta kálá sọ ó fi bọ́yọ̀ kó gbèwó ara mi yẹn. bẹ́ẹ̀ pé náà ni owó ọtí ló fi ṣe ọjọ́ gbádùn ayé ẹ̀ láyé yóò ta ọjọ́ lé tó ti kọ́ tó má dọ̀tọ̀ kíní ntọ́kù tí ó ṣe kíní ntọ́kù tí ó jẹ tó bá ní fámìlì àti fámìlì ká àti bóyá ilé tí ó gbé torí náà ti wà ń dọ̀rọ̀ lọ́sẹ̀ kí n ṣe ilé tí ó débi tán kí ó ti pé ilé tí ó pé ilé tí ó ń bọ̀ sí wọn sọ̀rọ̀ àti tí aṣọ tí ó wọ̀ olùdó rẹ̀. wọ́n lọ́sẹ̀ mẹ́rin níta mẹ́rin àwọn mìíràn lọ́sẹ̀ kínní kan ní ọ̀sán fàájì àwọn mìíràn àrùn. tí ọba máa yẹ ẹran yíyọ haram mọ yóò ṣe débi pé tí ó fi tẹ̀wọ̀n lórí ẹ pé òun ti bọ́ yọ kún bẹ́ẹ̀ fọlọ́pàá sọ ń di haram. kò sáré táwọn èèyàn máa tá lọ́dún kò sọ́wọ́ halali mọ́ ẹni fàtọ́ sí pé haram ọ̀rẹ́ rí ibú ni ọjọ́ ọ̀dà ni o ọ̀rẹ́ ni èṣù ni o ee tí àwọn bá máa ti ń dẹ́ńbẹ́ léwu ọ̀lẹ́ ó léwu àtúntò tó ń fi jẹ̀ǹdà ti haram gan ọkọ̀ ẹ ti gan ó dán àwọn èṣù ẹ̀rọ ìdá kan kan فلسفة يعني كما قواني على جاكو جاكو ذلك ذلك بأنهم قالوا إنما الربا إنما البيع مثل الربا بيع كبير سندا تيوني كما جاكو متي هي مسلمين تلك جاكو متي òkú bẹ̀tẹ̀ gan dùn ju ọ̀dà ju ọ̀dà ju èyí tẹ̀ dùn lọ tó kí sàn tó kù yẹn ọ̀nà ọ̀nà fún rẹ̀ èyí tẹ̀ dùn ẹ̀yìn ní pa fúnra yín ṣé tọ́lá wa pa kọ̀ wá dájú tẹ̀yìn ló tẹ̀kẹ́ nù

والذين إذا مسهم طائف من الشيطان ذكروا فإذا هم مبصرون وإخوانهم يمدونهم ثم لا ثم لا يقصرون ẹtí bẹ́ẹ̀ máa bá ti ń bẹ fún ok ẹni tí wọ́n bẹ̀rẹ̀ máa bá ìfẹ́ máa san tán ẹ̀fọ́n àṣẹ ìtọ́jà kẹrù ọdún wọn là ẹ èsì bá fẹ́ lòun yìí o lòun bá ṣe kíní báyìí o ọjọ́ kan ọjọ́ bìnrin ni ìbá ti gbóbìnrin ní obìnrin náà ti rẹ pé wọn àtọkọ yẹn ní sùtọ̀ fáwọn tí wọ́n ní mr nasadi wọn náà wọn dáná lọ sọ fọkọ ẹgbẹ́ náà ti sọ yóò ṣàlàyé fún mi ọkọ náà sọ hmm. àwọn kánsẹ́lọ̀ yẹ̀yẹ́ kánsẹ́lì wọn pé wọ́n sọ pé wọ́n sì bí yá ní ọlọ́lá hospital kan lọ́sì níbi kan ní rẹ́rẹ́ wọ́n ní ọ̀rẹ́ àwọn kọ́bìnrin wa wá wá أنا كمان أنا كنت جامعة أنا مسافة قرب títí tó dáhùn yẹn máa ń ṣe náà mùsùlùmí ọmọ sí ẹ kẹ́wọ̀n ọmọ dájọ́ ṣẹlẹ̀ àmì àwọn tí wọ́n jẹ́ káńsílà ìta kínní kí ni tí wọ́n ń ṣe kí ni ipò wọn wà kí ni kí ni tí wọ́n ń ṣe tàkéjọ ọ̀rọ̀ wọn lé lórí. ṣé káńsílà kan jẹun tó dẹ́nu máa ṣẹlẹ̀ àlọ́ tó kẹ́kọ̀ọ́ ṣẹlẹ̀ tó náà fi yé tó ṣe ojú ẹ̀ tó fi máa ṣẹlẹ̀ sọ̀rọ̀ kánsílà yẹ ò ní ẹgbẹ́ tó ń wá kàkiri tí ọ̀pẹ̀ lọ́wọ́ ṣe ọ̀dà nípa ìrọ̀rírọ́ mo rí i pé òyìnbó kan gẹ́ni òyìnbó kan tí ọ̀tọ̀ kankan tí tí táwọn àbẹ̀bọ̀n mùsùlùmí sọ látàrí pé ọ̀rọ̀ àwọn sàhárà kájọ kọ́là níbi ìfẹ́ ọ̀sẹ̀ náà àtàwọn lọ tí a kan tí ó ti kún. so ọlọ́run kò ṣàní àwọn arú àwọn àwọn àwọn àwọn tazakaru ọlọ́run kọjú ọlá ẹ̀rẹ́pẹ́ lómi ni ó ti kó sọ́wọ́ nù ẹ̀yọ́kàn lọ ọdún máa ti mú balẹ̀ kàlás obìnrin náà máa sọkún wọ́n bá ti bọ́ sí tí òṣèré náà kọ́ ṣọ́ ọ́ sáwọn obìnrin náà látàwọn ẹ̀rọ àtàwọn ọmọ so ọlọ́run kọ́ ṣàánú wa ọlọ́run kọ́ dó ti wá o so ọlọ́run sọ pé fáyọ̀dá kọ́ látàkùn láti fẹ́ gbé bẹ́ẹ̀ ní ṣe ìtọ́nà ọdún ìnáwó lẹ́sẹ̀ láwùjọ نعم إنه ليس له شيطان إنه ليس له سلطان على الذين هذا يعني فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم إنه إنه ليس له سلطان على الذين آمنوا ولا هم يتوكلون إنما سلطانهم على الذين تولونه والذين هم به مشركون سورة النحل أنا قلت علينا ولهم nípa pàdé àwọn kan ò لا tẹ̀wọ̀ fámìlì àní لا لا لا لا لا àfáwà àwọn onímọ̀ àwọn tí wọ́n fi ọlọ́run ké fún àwọn tó ń ní sọlọ́nà ọlọ́run fún àwọn tó ń fi ọlọ́run lọ́sọ̀ lẹ́yìn ọlọ́run ọlọ́run tó wọ́n tó ń dáadáa fún àlẹ́yìn dáadáa lọ. àwọn tó ní kan fẹ́ràn àwọn tá fẹ́ràn tẹ́lẹ̀ ìrọ̀lá tá ní àjọjọ́ mùsùlùmí wọn kò ṣẹlẹ̀ ní ẹjẹ́ fẹ́ràn náà kọlọ̀ kọsẹ̀ náà kọsẹ̀ wọn bí èṣù sọ̀rọ̀ bí àwọn èṣù yẹn àti àwọn ọ̀sẹ̀ ìjẹ̀mú wọn sọ bí ọjọ́ abúlé ẹ̀mí ara wa tàbí lára wa tó jọ bí òtúkùn bí àtúrò iná wà lórí mẹ́ta kọ́ dùgbà lẹ́ so ọ̀rọ̀ nǹkan sọ̀rọ̀ ọ̀rọ̀ bíbọ̀ sí kínní o so táwọn tí wọ́n ṣe máa ń fi ṣe tí wọ́n bá ṣàdéhùn fún wọn pé wọ́n ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lọ́wọ́ tí wọ́n ṣe fásitì wọ́n kọ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ wọ́n kálukọ́ bẹ̀rẹ̀ ọkọ́ bẹ̀rẹ̀ ìmọ̀ àǹfààní ìmọ̀ àmọ̀ lónìí náà fọ́nà kó ṣe kó sì máa gbìyànjú kó máa kẹ́kọ̀ọ́ ìmọ̀ so kó máa kẹ́kọ̀ọ́ sí kó sì máa kà sí bẹ̀rẹ̀ ọba lè kọ́ ọmọ alẹ́ kọ́ máa ṣe kọ́ bí wọ́n ṣe ń ṣe òdodo ṣe ń lo òdodo ó sì máa sọ òdodo wọ́n máa jẹ́ ká yọ tàn jẹ́ wọ́n máa jẹ́ pé owó ẹnìkan tàn jẹ́ ó sọ òdodo òdodo ẹgbẹ́ sísè ni wọ́n máa dán ìgbà tó ti wá dà sáǹpù tí wàá ṣe tí wọ́n máa fi lè kẹ́ ẹ̀ ara nǹkan bísíǹsì haram tó ṣe ọjọ́ máa bá àǹsó náà kàkàrà ẹ́ ọmọ ń jẹ́ àwọn ọmọ ẹ̀dọ̀ tó ń rọ́bí fọlá ọmọ sá níbi ọ̀rọ̀ rìbá kéde rìbá nìkan bẹ́ẹ̀ ni ó ju àǹkà mí فله ما سلف وأمر إلى الله ومن عاد kí ni ọ̀fẹ́ tẹ́ tán tán nínú ọ̀sọ̀dọ̀dọ̀ ọ̀sọ̀dọ̀ tán ni ẹ bá ń ṣe ẹ dáwọ́ fún un ẹ bá wọn náà gidi inú tó ti kọjọ náà ẹ ṣe pé kínní ẹ bá fi ẹsẹ̀bẹ̀sì ẹ kan tó dáa kí ni tó bá sọ tó níwọ̀n bá sọ ní tí òtítọ́ tẹ́nìkan bá fi lè lò ó ẹnìkan lásán yóò jẹ́ ẹsẹ̀ rẹ̀ lọ́jà kìyàmà kún ẹsẹ̀ tiẹ̀ báwo ni táyà tí bá ń lo ọgbà pọ̀ tí wọ́n bá tẹ̀lé lórí lórí àmì yẹn kò yé zi kéde pé ọ̀nà nìkan lágbájá lágbájá má bínú ṣe àwọn àṣẹ kékeré kò sí tọkàn ẹjọ́ abínú kọjú ní lórí pé ọ̀sọ̀ tọ́lá wọn ṣèlédè ọ̀sọ̀ dodo ọ̀sọ̀ tọ́lá tọ́lá fi nìyẹn àníkò sùhánàlẹ̀ báwo la àwùjọ gan ṣe fẹ́ mọ́ wọn náà kọ́ wọ́n ti pé kò sí tó bá dà ẹ ìyá bàbá tẹ́yìn ṣètò ọlọ́run tẹ́yìn ṣe owó ń ṣètò ọlọ́run fi ṣe ọjọ́ ẹ̀ ọjọ́ kẹrin náà ọlọ́run bá lọ́fọ́ ní kẹjọ kẹjọ tó bá kẹjọ àti àpàdà ọ̀rọ̀ náà tí wọ́n tí wọ́n tí wọ́n tí wọ́n sọ fún mi nígbà tó náà ti ṣòlówó lọ ní ẹni tó lówó súnmọ́ tẹ́ kí wọ́n sì ń tẹ̀lé sì ń tẹ̀lé tí wọ́n kọ́ tí wọ́n dọ́ táwọn gan náà ti rẹ̀ dàgbà pé kíní ẹ má tẹ̀lé ọ̀rọ̀ àwọn ènìyàn wọn lórí kíní ṣé àwọn fẹ́ sórí rẹ lórí rẹ ẹ fẹ́ sórí rẹ ẹ fẹ́ ti kọ́ra rẹ yọ dáná tara wọn káwọn sórí ibi níbi tí bísíǹsì ẹ bá máa jẹ́ kí bísíǹsì máa bẹ́ẹ̀ má yọ̀wọ̀ èdè ẹ̀rọ mi tó ti kọ́ sí tí wọ́n ti padà tó ti padà yọ wọn tí wọ́n ti regret ẹ̀rọ mi máa bá mi nu lọ́wọ́ mi náà kọ́ sàn lẹ́sàn rẹ̀ náà mo ń rò kàn pé kọ́nà ti san gbèsè ń tán. òṣèlú kan ló sámú sí àwọn ọjọ́ kan ní sọ mílíọ̀nìà so ẹ sábà ẹ sọ pé tó bá kú kẹwọn lórí kíni sọ ntí máa ń dààmú ẹlòmíràn ni pé ibi tí a bá mantecla, pele, pele. Não, não, tô bagulho, ele botou eu tô mandando esse. Ah, mas pele, pele, mas أيها الإنسان لا تستطيع بالطفرة بونا أنت تستعجل ولا أقدار تمشي بك هنا ودع الأمر إلى ربك واطلب من هنا خل التدبير قضايا كلمة دبر كونا رامينيا جنس الإنسان رامينيا أو لكانكو lan tapoya bi tọfọ ti báyìí bi tọfọ ti báyìí ọ̀lẹ́ tọfọ ni kí wọ́n máa bẹ́ gidi gidi báyìí gidi gidi báyìí wọ́n ní ìyàtọ̀ mẹ́rin ní àtọfọ àti àlùwàsíbà nǹkan ní àtọfọ ni kí wọ́n máa bẹ́ níwájú báyìí àwọn kan ní àlùwàsíbà kò bẹ́rẹ̀ tó kì wálẹ̀ àwọn tí wọ́n sì yàtọ̀ láàrin méjèèjì bíbẹ́ náà sáà ní méjèèjì ọ̀lẹ́ kánàkó omi tó ń lọ ọ̀lẹ́ kánàkó bi tọfọ ti báyìí bíkọ́ máa bẹ́ ẹ̀ ọ̀bẹ ọkàn ṣubú ọ̀bẹ ọkàn ṣe ọkàn fẹsẹ̀ pa be ọkàn kan lẹ́sẹ̀ ọlọ́run sọ ọlọ́run sọ ọmọ ẹgbẹ́ sọ dogun sílẹ̀ àtàwọn fámìlì àti odò mùsùlùmí ọ̀bẹ ọkàn padà rí ìkọ̀ ní wá pé ọ adúpẹ́ tọ́fẹ́ tọ̀rọ̀ pọ̀ tiẹ̀ dé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ní. náà ń sàpèrè àbẹ̀ tọ́fọ̀ tì báwọn náà ń tẹ̀sán sàṣáàjì lò ma ọlọ́run pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni kò mọ ọ̀rọ̀ rẹ̀ nítorí ọ̀nà kọ̀ọ̀fọ̀n tó fi débi tọ́nà nìkó dé ọ̀rọ̀ wa ń kánjú. bẹ́ẹ̀ ni wọ́n sọ pé nínú káyọ̀dá náà pẹ́sọ̀ ní ẹ̀mà nínú ṣẹ̀ríà mọ́ni sájàrà ṣe án wọ́n kẹ̀ bá ọlọ́run kọ́ṣọ́ à ń bẹ̀ ni o. ẹni tó bá kánjú ṣe nǹkan tó yẹ kó ní sùúrù láti kókó lọ fìdí tó tó ṣe ṣẹ̀ríà máa ń fi àjà ìmírì kan jẹ́ má ọlọ́run kọ́ṣọ́ à ń bẹ̀ bí ẹni tó kánjú pa bàbá rẹ̀ ni. àti ráhùn ọ̀rọ̀ tó pẹ́pẹ́ tí ọ̀rọ̀ ń wá láàrin mẹ́tò lókun náà ti kánà náà tí wọ́n ṣàlàyé fún mi pé àwọn ọmọ yẹ̀yẹ́ kan ní skul kan náà lọ́jọ́ náà àbí bí wọ́n máa ń lọ skul dantí náà àwọn ọmọ tí ò lórí kẹ́mẹ́ náà bàbá yín tó wá lórí ẹ̀ sẹ́ni gbádùn tí bàbá yín wọn lọ sọ kí wọ́n sá báwọ̀ pé wàrà pé kí wọ́n kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ gbàtà ìlú mi náà ní lẹ́yìn ìyanu ọlọ́run tí wọ́n nífẹ̀ẹ́ kọ́ ẹ̀sìn ìṣe pé kí n bàtẹ̀ ẹ̀kọ́ ayé nǹkan kan máa ń sọ àwọn ọmọ sì ṣe wọn ò níwà rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ lọ́wọ́ ṣùgbọ́n ò gbọ́ àwọn ọ̀dájú kọ́kọ́ máa ṣe wọn ọ̀dájú wọn ọ̀dájú wọn kọ́ ẹ máa ṣẹ̀rí àṣà wọn bá láàrin tó fún ọ ní advice ní ọ̀rọ̀ wọn ni wọ́n sọ pé báwo ni wọ́n ṣe agbádùn owó bàbá yín báyìí ẹni tí jẹ́ńtẹ́là jẹ́ kẹ́rẹ́ wọn gbádùn bàbá ní mọ́tò wọn ní mọ́tò báyìí gbé mọ́tò jáde ẹ máa ṣe kiri ẹ máa jẹ ayé kí wọ́n ṣe ọjà ń sá sáko ṣòṣètò àwọn èèyàn yìí ọba ṣe kiri ọba ṣe sáà banu qara àwọn bá látọ̀ sí eh, eh, eh, ní ah, ọ̀sán mi àwọn ba? tẹ̀wà wọ́n bá wà jẹ́wọ́. ẹ sáàmà dájọ́ ṣẹlẹ̀ àbẹ̀ wọ́n pa àwọn ọmọ ọdún ṣẹlẹ̀ àtẹ̀lẹ́ àbẹ̀ sí ṣẹlẹ̀ àbẹ̀ wọ́n pa àwọn ọdún. wọ́n pa àwọn lọ́wọ́ pé wọ́n bá ṣe áfọ̀ àwọn tí wọ́n ń gbé ẹ̀jẹ̀ bàbá ibi ìyá àwọn tí wọ́n máa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀.

mo ti ráyìn tó sọ fún mi pé àwọn méjì mi àwọn ọ̀rẹ́ ìṣòwò yunifásitì ni ilé ẹ̀sẹ̀ parí ọdún kan àwọn ọmọ ọba aládùn ẹ̀sọ̀ ọdún tó lọ ní ẹ̀kọ́ aládùn kejì ó nígbà táwọn parí kínní ó ní àwọn méjì àwọn ní kí méjì àwọn seventeen àti eighteen ó nílé àwọn bíi seventeen eighteen six kankan wọ́n sì fi oògùn owó wọ́n ní gbàgbọ́ gbàgbọ́ wọ́n náà tó márùn ọlọ́run ọdún sáà mú ó sáà sọ́ọ́ sọ pé ẹ̀rọ màpá lọ́nà ọmọdé òun sì ti hákùrọ̀ alhamdulilayi ó sì ń kọ́ ló ti ń sọ ẹsẹ̀ lọ sí halkot kankan wọn wọn bẹ̀rẹ̀ dábà fẹ́rẹ̀ wọn ní àwọn méjì ṣe nu wọn lọ́ọ́ mi ọ̀rẹ́ ọlọ́mi ọlọ́mi tẹ̀tẹ̀ ní wọn ní kí náà fi ṣe wọn ní bẹ̀rẹ̀ náà ní fi ń ṣe ayékáyé rẹ̀ obìnrin òde náà. tẹ̀sán gba padà ń ké tábà padà dá sí lọ́wọ́ dẹ́pà wọn wà ní kẹrin ọmọ tó ṣe kankan wọn. wọ́n yóò hàn ìsànù láń tọ́pù yóò bí tọ́pù àti bọ́ọ̀dà ẹlòmíràn máa ń wọ nàìjíríà yóò tó bá ku ìwọ̀n bàbá yìí àwọn jọ jẹ ní tó ń bá máa ń wà nípò ẹlòmíràn ní tọ́ba yẹ pé bíi rọ́ọ̀bù tí wọ́n bá ń lo rọ́ọ̀bù tán sẹ́yìn pé nǹkan kan máa ń sẹ́kù ní àwọn hàlàhàlà rẹ̀ tó tọ́jú pé náà ni ọ̀nà nàìjíríà bá rí bẹ́ẹ̀ náà ti jẹ́ tí wọ́n pé ọkù hàlàhàlà bá wọn tó náà bá ti pé wọ́n hàn ọ́ jẹ́ ni. so nítorí wọn náà ni pé bíbẹ́ ayélujára ìsànà náà ń tàtó yà ti bá ọ̀nà ẹlẹ́mìn ń ṣe ọjà oríṣiríṣi ẹlẹ́mìn fi ìyàwó sọ̀gùn ẹlẹ́mìn fọmọ ọkọ sọ̀gùn ẹlẹ́mìn fọmọ sọ̀gùn ẹlẹ́mìn ṣe ọjà ẹwù yàwó plus yàwó plus ẹwù bẹ̀rù business science káàkiri ẹ̀ńdà lẹ́mìn fún ṣẹ́bù. ń tọ́sítájì wàhálà kúkúrú tamṣí rí ká hàn ọ̀dà ilé àmọ́ ilé arábìkà fọlọ́mọ ọlọ́wọ́ bá sáàmà gbìyànjú tẹ́ kó ṣe ní sáwà bí tẹ́ kó ṣe tó bá wà ní ìṣèjọba tí wọ́n wà nípò tó bá wà nípò náà tí wọ́n bá fẹ́ ní kí wọ́n ti tó àláwọ̀ sí náà ti tó kó tó rọ̀ yín lọ́rọ̀ ọ̀tún ṣẹ́kù kílẹ̀ tó ń wá ẹ̀ ń ṣiṣẹ́ ẹ̀ ń ṣiṣẹ́ ẹ̀lérí àbíkí náà ń pè ẹ̀lérí so ẹ̀ ń jẹ̀jẹ̀ erin èyí ò tó ẹ̀tún jẹ ẹ̀tún jẹ owó òdò ẹ̀ ń sọ̀rọ̀ أنت تصادي الورق لا تمشي لك هنا هذا الأمر إلى ربك أتوب منها هنا ọ̀rọ̀ ọmọ náà kò sì máa wà náà lọ́wọ́ kò sì máa ṣe sáà ìgbà ẹ̀kọ́ ṣe kò sì máa wà náà lọ́wọ́ tọ̀dọ̀ náà bá. họ́ọ̀lì tàbíra kọ̀dọ́yà gbogbo àtọ́ ayé rẹ̀ yẹn yẹn látòkè délẹ̀ sùmọ́ lọ́rùn. họ́ọ̀lì tàbíra kọ̀dọ́yà káàlì máa ń dábàrà kọ́nà fẹ́ni tó ṣètò ayé òkú síbẹ̀ àtọ́ máa ṣètò ẹ̀tọ́ dáyé rẹ̀ òǹgbà tó wáyé ọ̀nà ti kọ́ bọ́ sílùú ayé lóye sílùú ẹ̀ tí wọ́n jẹ́ téèyàn téèyàn jẹ́ téèyàn di káyìn lójú ọjọ́ téèyàn jẹ́ àjà téèyàn ti bí àti bí wọ́n fi di téèyàn ti kú ọjọ́ téèyàn kú lójú ẹgbẹ́ jẹ́ láwọn ti wà kí ló dé tọ̀ ní náà halali. ṣùgbọ́n màá di àwọn ìṣẹ́ everything. wọ́n fẹ́ ọdọ àmì ìlàlọ́ ìlàlọ́ bàṣẹ́ ìrọ̀mílẹ̀ عليه الصلاة والسلام على نبينا عليه وعلى سلام الله مسلم قال سلام تصير أنا قش أنا قش أنا واو أنا قدوت شو أنا ما جاش شو سو كذا سورة لي ورقة أنا أنا ما جاك وجا وجا لين واو أنا ما جاك فتوى كذا فتوى وجا لين واو تلين وني ما أنا كم وادو قش أنا واو أنا قدوت واو أنا في واي بارك أنا جو أنا كنت دواشي قسم أنا واو سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك نعم نعم تجزاكم الله خيرا